láwọn tó ṣílẹ̀kùn àárọ̀ ìtọ́ máa tì ní agbára ẹlẹ́dàá mi ló láwọn tó ṣílẹ̀kùn àárọ̀ yìí ló láwọn tó máa tì pẹ̀lú ẹlẹ́dàá mi àtàwọn tèmi kan tààrẹ̀ jáde. àgbàlagbà bàbéṣù ló ń pè àpáta lè kókó olóko dá sí ó wà ń bẹ̀ èyí ẹsẹ̀ wà ní delta tó ń gbé ní houston wàá ṣeré star player no go shine if otu no dey o but ìwọ ṣòtù star ńlá gbọ́ọ̀là. ẹ bàbéṣù ó ti máa jẹ́ ní ẹsẹ̀ ó ti máa jẹ́ ní ẹsẹ̀ ó ti máa jẹ́ ní ẹsẹ̀ bàbéṣù ọlọ́ọ̀ orí òní balẹ̀ kó má yíyẹ pẹ́ àbẹ́ẹ̀sù ẹ̀jẹ̀ kí n náà wà lọ forí kọ́ àdúrà ẹ̀jọ̀. irú ọ̀rọ̀ dáadáa ó ní ṣé wo ní ya ni mo níyà. lọ bá wọn kan rí ṣe àjọsí láìfẹ ó ti ìyá tèmi rè ẹ̀ẹ̀mejì ni láàrin ọdún kan àti gba ẹlẹ́ẹ̀kìnní ẹlẹ́ẹ̀kejì làwọn gbà yìí ó ti yẹ. ìyá mi ti lọ fẹ́ lómi. ó ti bọ́ fún ẹ nìyẹn. àlàyé wa wà nítorí kòlàkòlà. ó ti yẹ tí bá tún jáde padà ìṣe. Ìmọ̀ àti màdúrà ìṣòro, máa bá ẹ sí ìsinyìí ṣé pé ètò kọ yìí. mo mọ mo mọ màmí ẹ káàárọ̀ màmí ẹ nà. rose ẹ káàárọ̀. kí ni gbogbo pálapà irú wàrà dáadáa wo ni ẹ kí ló dé tó ṣe máa pè mí bros. ah àìrọ́mú ìgbàwé máa máa ń ṣerú ẹ̀ kódà ògé láì mí kúrú nìyẹn pèmí bó bá máa pèmí máa ah, mi ìfẹ́ wé rárá ká pẹ̀lẹ́ ah, ah, ebi mo sọ fún ẹ wípé tó bá ti ń bọ̀ bíbáyìí kò yẹ kérò lẹ́yìn wá sí bíbáyìí mọ́ mo yẹ sọ màmí yẹ sọ bẹ́ẹ̀ ṣe rí gbogbo àwọn bọ́ìsì tẹ̀ wọ̀ àwọn ní kí lẹ́yìn ọgbà tèmi àwọn náà jẹ́ kí n mí tí mo fi ń mí o àwọn náà jẹ́ kí n máa lọ bó ṣe ń lọ <laughs> àwọn èèyàn ní àwọn èṣù ẹ jẹ́ kí mi máa lọ bí iṣẹ́ tèmi àdúrà yẹn àgbà lórí mi. agbára náà wà lórí wa bó rẹ wà lórí wa bó rẹ. o ti lọ sí màrí ẹ àbúrò ok pẹ̀lẹ́ mami mami. aláyé láwọn fúnra aláyé wa máa gbé ẹ wá fẹ́mi náà ẹ káàárọ̀ àdúrà yín àgbà o. èsì kékeré èsì kékeré pé sáré sáré kàwàkàwà. ìrìnàlẹ́ lè kẹ́ ọ máa ṣe oṣogbo tó wèrè. ó jà pa. tó bá gbọ́ wípé I no be gentleman at all. I no be gentleman at all. Oh. I no be gentleman at all at all. wá sí eré pa wáyà. gbogbo ohun tèmi náà ń sọ kò ń ṣe pé bóyá mi respect ọlọ́run mo respect ọlọ́run ṣé ẹ̀rọ ọlọ́run yẹn náà àwọn èṣù tẹ̀yìn rí yẹn angel látọ̀dọ̀ bàbá náà ni. ìyá késù máa gbé inú èṣù èṣù ògbénu lè tèmi. mami àwọn tó ń mówó oúnjẹ wá fún wa tá à ń jẹ nìyẹn. ibi yẹ ìwọ wọn máa ń yanjú ara yín lọ. ìbọn mami ẹyin náà rẹ ẹyin fún yín lówó èṣù gba ìyẹn ni gbogbo ẹ gbọ́dọ̀ máa fi lọ dáadáa tí wọn dúró dè mí káàkiri everywhere. mo lọ owó èṣù ẹ̀ padà sápò ẹ̀mí fún èṣù. ẹ ṣe rí mami ọmọ yín ló fún yín lówó báyìí bẹ́ẹ̀ ni màmí èmi ni ẹyẹ méjì ò jẹ́ fi ẹ ṣeun màmí <laughs> àmì àmì àmì màmí ẹ ṣeun ṣẹ́rí ẹ àwọn máa respect gbogbo wọn lò náà ni ṣẹ́rí ni ibi tí mò ń lọ bá pàdé àwọn èèyàn mi ẹ mọ̀ pé kó lè dáná là ń bá kiri a máa ṣe ti bí a ti bí a gbọ́dọ̀ bá bí kan jẹ́ ní o ṣe ẹgbà àgbọ̀dọ̀ ẹ mọ̀ ẹgbà méjì ò ń jara wọn yàn bá wà ní mo tún lọ bá mi mo gbéra bàbá èṣù lọ mo lọ ajá fọ́ ìgbà máa rí iṣẹ́ ti gbọ́ mm. kò sí problem. ẹ̀jẹ̀ kájà fọ́ èṣù ẹ máa gbéra èmi ò lè ṣùn bí ànábì mọ̀ọ́mọ́ ni mò ń pè bí ànábì Musa ànábì Ìsá àwọn tèmi mọ̀ nìyẹn máa pè èṣù ẹ́ ah, òwúrọ̀ ọlọ́run bá mi yí ẹ padà. àwọn tèmi ìwé sẹ́bọ̀ ìnà sọ pé orin tí n bá ń kọ kò dẹ̀ lè ṣá àwọn tí wọ́n ń jó kò lè rẹ̀ wọ́n orin tí n bá ń kọ kò dẹ̀ lè ṣá àwọn tí wọ́n ń jó kò lè rẹ̀ wọ́n. ẹ gbà mí o ilé mi rèé o mo travel mo ti kówó dé pé kí n wá bẹ̀rẹ̀ léyìí padà ni mo ti tọ́ ti gbélé lé lórí window ni mo fi sí kí n tó travel ẹ gbà mí dẹ̀ ni pé kò sí kan tí mo lè ṣe fáwọn ẹ gbà mí ẹ má jẹ́ kí àyè jẹ mí o. ọlọ́run ti ẹni jẹ ọlọ́run ti bá yín kọ́ yàrá ṣé bíbẹ̀ pẹ́ kọ́kọ́ rè ibẹ̀ ni ilé mi sáìtì yín lélẹ̀ yìí. bẹ́ẹ̀ ni ah, bẹ́ẹ̀ ni. ẹ má wọlé. àwọn wo làwọn lè yìí làwọn lè ṣe wá ìwọ ni wèrè kan ló fẹ́ gẹ kan ló ṣé ló ṣì ní ẹ ni àwọn tó dúró síwájú ẹ yìí ṣójọ pàǹṣẹrẹ ni. ẹ mo ti mọ nǹkan tó ṣí ẹ ọ̀fẹ́ ló ń gbáyé nà ká ní kó sọ dáálọ́ọ̀gì kan ọ ti jáwó lákàntì ẹ wàá mọ nǹkan tó máa máa sọ. kí ló ṣe yín ẹ̀rọ ọlọ́pàá wa bígbà tí wọ́n wo premiership bẹ́ẹ̀ sì tiwa la wà tẹ́rì tiwa la wà ẹ lè disturb wa níbi iṣẹ́ tá à ń ṣe kí ló ṣe yẹ farabalẹ̀ níta tí ń jẹun lélẹ̀ ẹ tí ẹ bọ̀wọ̀ fẹ́ níbọ̀dì rárá. àbẹ́sù àràkè èmi kẹ́yìn mo dà fún yín báyìí ṣáàtì rẹ̀. èmi ni mo ṣe kiri mi bá yín lẹ́jọ́ ṣé ti yé yín. ṣé rí ọ̀rọ̀ tó fẹ́ sọ kò pọ̀ mo tí mo ní ìdí ni pé ta ni ẹni tó kó yín jọ síbi. ẹ má fi kàkà dé ọ̀rọ̀ wá sí ọ̀làjì ilé ibà ọmọ ọ̀nà kúkúrú lédè rẹ kọ olúwa mi ọmọ onílẹ̀ gbalẹ̀ kí ló ń ṣẹlẹ̀. paramọ́lẹ̀. ó kọ́ra wọ sí. àwọn ni àwọn ni àwọn náà gbowó lọ́wọ́ mi two million naira báyìí náà gbà lọ́wọ́ mi mo wá padà dé sí mo rí tó ti ń bá lẹ́yìn ẹ lọ bí mo ṣe wá dé bíbà ẹ wọ́n á lé mi dànù wọ́n ní pé mi ì lè ṣe nǹkan kan fáwọn pé nǹkan tí bá fẹ́ ṣe kí n lọ ṣe. ìran ni ìyẹn lékèrè jù ọ̀rẹ́ mi ló ń wá máa yanjú ẹ̀ paramọ́lẹ̀ obìnrin ló bá wá ló bá ní pẹpẹ sí o àwọn ralẹ̀ síbi kan àwọn dẹ̀ ti gbélẹ̀ wọ́n ti gbé dé ojú wíńdò káwọn tó travel wọ́n nígbà tó ń máa dé ó sọ ó ó fi pọ́ìntì lé lórí o ó ní ọdún keje rẹ̀ tóun ti ralẹ̀ òun dẹ̀ ti báṣẹ́ dé ojú wíńdò ah, ah, ládùúgbò wa wọ́n lè ba àdúgbò jẹ mọ́ wa lọ́wọ́ ìjọba ń ké tó òun bá ní ṣàjẹ́ ń bẹ́ẹ̀ débẹ̀ mi màá ti mí mo mọ̀ pé òun ni mi ò ní débí. tí o bá yókù ló ṣe béèrè lọ́wọ́ ẹ pé ṣọ́fún rìsíìtì lẹ̀ yìí ó wà ní àdéhùn wa láàrin oṣù mẹ́ta táwa bá kalẹ̀ fún ẹ tó o bá wà kọ̀ọ̀kan ṣe lórí ẹ̀ a máa gbé lọ́wọ́ ṣe ń pẹ́ rárá. àtúwàgùn lásán sórí gbogbo bíbá ìkóríkó ti wù ó ti wù sí ó ti ga. àwọn ọmọ bàdó tó ń wọlé sílé tó ń ṣiṣẹ́ burúkú ibẹ̀ ló ń sá sí. Hmm. wọlé tó wà lẹ́yìn ọmọ bàdó wa bẹ̀ àwa la mú wọn. alẹ́ wọn pa. aláti tún àdúgbò wa ṣe ìjọba náà pariwo pé gbogbo kóríkó tó bá máa tò sí ilé ẹgẹ́ nítorí mo wà ta eléyìí wa sọ pé òun wà níbi kan fóònù ìdí ọdún méje níbo. ẹ ń kọ́lé kan fún bíi seven years ilé ló wà ń bẹ̀ yẹn one month náà fi kọ́ ẹ gbàgbé bó ṣẹlẹ̀ ìyẹn ti lọ nìyẹn ó ti gún. bàbá èṣù bàbá èṣù máa fọwọ́n lè lọ́rọ̀ sọ́nà ah, àwọn ilé àwọn kékeré kí ni wúni wọn náà wọ́n jẹ́ kí wọ́n lè máa dún búrọ́búrọ́ mọ́ wa ìwọ èmi ni ah. kò bá bàjẹ́ wọ kí ló dé ìwọ tí wọn rò bó jọ mí tẹ́lẹ̀. ẹyin ni ìjọ mọ. ìwọ àtọlé. adé yẹ ìwọ ń tẹgbẹ tọlẹ ìwọ yẹ gbèsè rani. ẹ wo ẹ filẹ ẹ tó ti yẹ ẹ ọ̀rẹ́ mi ìwọ náà wo ohun tí o sọ yẹn ẹ wọn ní ká fi ọ̀rọ̀ ṣíra ara yan wò ìwọ fàbẹrẹ gúnrẹ lára náà kó wá wò bóyá ó máa dá a lára. padà padà ṣì kò lè wọlé. jẹ́bà padà padà padà àmì mi lọ. a sọ orí òun yẹn pẹ̀lú mi mọ́ ọ̀gá wa. ọ̀gá wa. ó wọlé tì. ọ̀gá wa. Oh Oh my boy! ó mọ̀ pé ó mọ̀ pé benson abẹ́ dis inú ọgbà ẹ̀wọ̀n ló ti pàdé ni. àwọn méjì padà gbàgbọ́ déta lọ́dọ̀ rẹ̀ I abẹ́ this. set morris tó wò yẹn obìnrin ló ń jẹ́ bí I will set àti morris. èmi ò ní bá ẹ kí anybody àti kí máa kí ọ mo kàn ti sọ fún ẹ pé kó o fọ̀rọ̀ ṣírò ara ẹ wò ó dẹ̀ ti ní bó ṣe máa jẹ́ náà kó o ṣe fẹ́ kó jẹ́ ṣó ti yẹ àṣẹ mi rè bẹ́ẹ̀ mo sọ. sórí tó bá máa di aago mẹ́jọ láti èdè di àárọ̀ ọ̀la ẹ kó gbogbo blọọkù tẹ dìbò rí ẹ kó kú omi ẹ. àwọn tí wọ́n pè pé kọ́ kó blọọkù ṣe bọ́ bọ̀ ó dáa bẹ́ẹ̀ so wọ́n máa bẹ̀rẹ̀ ṣẹ́ ń bí lọ́la láago mẹ́jọ àárọ̀. this is super story this is super story. ọlọ́ọ̀ ọ̀bàdàn ilé o. ọkọ̀ oníkọ̀ọ́kú ẹlẹ́ This is serious. Baba Eshu is so dangerous. feli feli, oh evilous. It's so evilous, it's so dangerous. This is serious. Baba Eshu is so dangerous. feli feli, oh evilous. It's so evilous, it's so dangerous. Oju iná, yọ̀nà lórí yọ̀nà nímú, yọ̀nà létí, gbéná sọ́wọ́ kóná eru. Baba eru. ẹ̀rù, tọmọdé bá eru. ẹ̀rù. O feli fẹ́rù Baba, lẹ́rù. Bàbá Eshu, ah mo dúpẹ́ gidigidi lọ́wọ́ yín o pẹ̀lú bó ṣe máa ń ròyìn gbòòrò mi expect iṣẹ́ tẹ bá wa ṣe yìí ọlọ́run á ràn yín lọ́wọ́ o i'm very very great impress mi gan <laughs> ah mo dúpẹ́ gidi gan. ẹ̀yin náà lè ṣe jù ṣé ẹ mọ̀ pé ẹ̀yin ọlọ́pàá ọ̀rẹ́ aráàlú ni ẹ jẹ́ àwa náà ṣé o tẹ bá ti jẹ́ bí ọ̀rẹ́ aráàlú bẹ́ẹ̀ gbogbo nǹkan táwa náà bá rí ní nǹkan tó dáa a gbọ́dọ̀ máa mú wá fún yín tá a bá ti rí pé àwọn èèyàn àtàyè jẹ́ bíi tàwọn olórí burúkú yìí wọ́n fẹ́ máa ṣe nǹkan tí ò dáa a gbọ́dọ̀ wá fi tó yín létí òun mo ṣe ṣe irú ẹ̀ ṣé rí tẹ́tẹ̀ máa wo gbogbo nǹkan tí mò ń ṣe yìí náà kò ṣe pé bóyá èmi náà mo náwọn èèyàn tí mò ń wo àkọsẹ̀jáyé wọn náà. bẹ́ẹ̀ni ah! bẹ́ẹ̀ni mo ṣe ní gangan lẹsán ẹ ṣé bẹ́ẹ̀ mọ̀ Alhaji Taofeek Fẹlẹ ògo gbogbo olúyọlé Abájọ, that's nice second dad mi ni ẹ ṣe ẹ ṣe lóde yìí ló àwọn èèyàn ní ibi náà ń wo àkọsẹ̀jáyé wọn tí mo fi ń ṣe wẹ̀ ẹ̀ kàkí gbogbo gbági èèyàn mi náà ni. bẹ́ẹ̀ ah, ẹlẹ́wọ̀n náà ni yóò di yéyí ní bá a ṣe ń ṣe gbogbo ènìyàn pé kó lè máa ká ṣe mí kó bọ́ síbi tó yẹ kó lọ ká ṣe jì kó bọ́ síbi tó yẹ kó tún un náà tún gbà tó ṣẹlẹ̀ gangan ṣé rí ládùúgbò yín ìgangan tẹ̀ wá. ẹ àwọn oníṣẹ́ àmàlù kan bẹ̀ ọlọ́run ọba ń gbọ́ ẹ kò lè mọ̀ wọn nítorí wọn pariwo ikó mọ̀dínà bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni èèyàn mi ni wọn ọlọ́run bó ṣe rí ni ẹ̀yìn ilẹ̀ ṣe kú. ẹ wo orú olórí burúkú yìí ọ̀rẹ́ mi gidi ni òun mọ̀ ti pẹ́ o ó ná gidi gan kò ń gbọ́ kò ń gbà ní lórí ibu ni mo dẹ̀ ti wọ́n ọ̀nà ẹ̀ ní gbogbo ìgbà máa sọ fún má ṣe irú kíní ìmọ̀ má jẹ́ kó máa sọ̀rọ̀ sáwọn ọmọ ògbóró kó gbọ́ aṣáà ta nǹkan fún èèyàn mẹ́rin ni ó burú gan bẹ́ẹ̀ ṣe wo yẹn mo dẹ̀ sọ fún jọ́ìn mo ní ẹ ìwọ ṣe jẹ́jẹ́ o ilé ayé ìgbà jẹ́jẹ́ ṣe jẹ́jẹ́ o ilé ayé ìgbà jẹ́jẹ́ o mo sọ fún kò ní gbọ́ ni ó ti yé yín ìjọ yẹn mi ò fẹ́ ní ẹ̀jẹ̀ èèyàn lọ́rùn ni mi ṣe fẹ́ bá a fa ẹni tí mi fẹ́ pa èmi náà mọ mo mọ mi fẹ́ bá ṣe wọ́n gbé ilé báyìí òun náà dúró mu ni ah mo ṣe ní kí n ṣáà mú ọ kí n wá mú un tó yín lọ́wọ́ kẹ́ ẹ lè ṣe ohun tó yẹ kẹ́ ẹ ṣe ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run ọ̀dọ̀ ọlọ́pàá mo tún bẹ̀yìn lẹ́ẹ̀kan sí ẹjọ́ gan o ẹjọ́ o tẹ́ ẹ bá ti bá mi mú wọn débi tó yẹ kẹ́ ẹ mú wọn dé tán kí wọ́n lọ bẹ̀ ẹ kọ̀ bá mi láti ilé ẹjọ́ yẹn ẹ ṣílẹ̀kùn fún wọn ṣe kẹjẹ kan lọ bẹ́ẹ̀ ni ibẹ̀ láàyè wọn bó ṣe wà àwọn kìíní wọn ń ṣe èèyàn. ẹ wo ọlọ́pàá ṣẹ́bi délé sọ èké lélẹ́ whistleblower lásán ni àwọn èké ló ń jẹ́ whistleblower. ẹ wo ẹ má bínú wọ́n sà àwa mọ̀ fín o amòfin ẹ ṣáàjú wa sí kọ́ta tí ń pẹ́ ju bíbá yìí àwa mọ̀ pé kò sí ọgbọ́n kan tá a máa dá sí àwọn ọ̀ṣẹ̀ wọn ni a dẹ̀ ti gba ká mú because ìjọba ti jẹ́ kó yé wa pé any land grabber sọ́ba mú àti kidnappers ẹ̀wọ̀n ni level fifteen wo ló fẹ́ dúró fún wa kò sí. àmọ̀pẹ́mọ̀ nílé wa wáyé wáyé a dẹ̀ ní láti lọ ṣẹ̀wọ̀n èyí tẹ́ kọ́ ń dìtẹ̀ wá sí bíbá ẹ̀ ń waste time wa ẹ̀ jẹ́ kéré máa kéré máa sọ̀rọ̀ sí wa ilé tí jẹ́ gbọ̀ngàn alaye paramọlẹ alaye ẹ má yẹ kó gbé wa lọ ẹjọ ẹ yẹ kó fún alẹ ká máa lọ yìí nípa ẹni sùn èmi ẹjọ. ẹjọ ọlọ́pàá ẹjọ torí Ọlọ́run. mo fẹ́ ṣe kọmọ lọ́tún náà owó kọmọ ni mo wá mo fi darapọ̀ mọ́. mi ò ṣe ara wọn ewu apá yóò ṣe tèmi. àbọ̀dọ̀ sì yà láyà ẹ ọ mọṣẹ́ tó ń ṣe. Ah, ah, ah. ẹ jẹ́ ẹ jẹ́ ká lè dúkẹ́ ní. ẹ wo ọ̀dọ́ ọlọ́pàá ìjọba ti sọ fún alangra bass. Hmm ẹ̀wọ̀n ni fún wa àwa lè a ṣe kidnapper báyìí wà yìí. ó ti yé mi mo mo mọ ibi tó mú ọ̀rọ̀ lọ. ṣebí mo sọ fún yín ó kàwé ó mọ̀fin ó ti pẹ́nu kìrìmínọ́lọ́jì yìí gan mo mọ ohun tí mò ń sọ ṣé ó ti yé yín ẹ jọ nítorí ti ọlọ́run máa bẹ̀ ìlẹ́bẹ̀ yìí o ẹ jọ nítorí ọlọ́run ọ̀gá ọlọ́pàá bọ́ọ̀yì àtàwọn ẹmẹ̀wá yìí ẹ jẹ́ kí wọ́n ṣe ẹ̀wọ̀n. àwọn ilé ilé òun ló lẹ́nu yọ ilé ó máa pẹ́ lẹ́wọ̀n ju ọmọ lọ omi tó máa bá kú mi ọ̀gá ọlọ́pàá. àwọn èṣù kò sí wàhálà gbogbo bó ṣe ń lẹ́nu fọfọfọfọ mo mọ̀ mo mọ̀ pé ẹnu làbá sá. Ah. by the time tó bá máa délé ẹjọ́ mo mọ̀ pé wọ́n lọ máa land. Ah. bàbá àṣàlẹ̀ wọn mo mọ̀ pé kò ní. adéṣù ah, ẹ̀yin ni mo wá rí orí tẹ́ ṣe fún mi jò mí lójú gan. lágbára ọlọ́run gbogbo nǹkan tẹ́ bá ti ń dáwọ́lé a máa yọrí sí rere ọlọ́run á dẹ̀ máa pa àlọ́ àti àbọ̀ yín mọ́ nítorí pé hmm, tí kì í bá ṣe torí tiyín àwọn pípù yín á kàn jẹ mí á kàn jẹ mí gbé bẹ́ẹ̀ yẹn ni. ẹ ṣe ra àwọn èèyàn olórí burúkú ni wọn jẹgúdújẹra ni wọn wọn máa ń fẹ́ bá tọmọlàkejì jẹ ni wọn ò ràn yín rárá gbogbo àwọn ọmọ onílẹ̀ yẹn wọn wọ́ọ̀sì gan-an ní gbogbo olúwa ẹ̀ orí burúkú tó máa ń ṣe nìyẹn ìjọ kìnìún àná bí dèjì olúwọlé ṣe pè mí nìyẹn bó ṣe ní pẹpẹ sí o wọn gbalẹ̀ ọjì ní gbogbo bó ṣe mú ni wọn gbalẹ̀ ọjì tẹ́mi wà ń bí kò possible ládùúgbò owó bó ṣe sọ àdúgbò fún mi nìyẹn ilẹ̀ yẹn ó ti rà láti bí ọdún márùn wọ́n ti fẹ́ǹsì ẹ̀ ṣe wọ́n ta ti fẹ́ǹsì ti fẹ́ǹsì ni bẹ́ẹ̀ ni mo sọ fún yín ọpẹ́lọpẹ́ ọlọ́run àti ọpẹ́lọpẹ́ àwọn ìjọba mo ṣe gbé kéèsì yẹn lọ bá wọn nìyẹn àṣàríwé ilẹ̀ tó jọ́ rìjìnà ọ̀jì gbogbo búùsì òun ló nílẹ̀ wọ́n ṣàṣègbálẹ̀ fún ni àwọn ènìyàn wọ́n ṣì wà ní detention dọ̀la báyìí wọ́n ṣe máa ń ṣe nìyẹn wọ́n ń fẹ́ ká tó wọn olórí ibú ni wọ́n ó ti yé yín ẹ̀yin má wọ̀rì ti tọ̀dọ̀ yín yẹn ó ti di àfìsẹ́yìn lẹ́gùn fíṣọ̀ ìrọ̀rùn lọ́rọ̀ tí wọ́n bá dé ṣó ti yé yín. anyway mo kàn ní kí n wá fi ẹ̀mí ìmoore hàn ni ẹni tó bá dúpẹ́ oore àná á tún rí mi gbà ìdí nìyẹn tí mo ṣe tọ̀ yín wá tí mo ní kí n wá fi ẹ̀mí ìmoore hàn láìgbà. <laughs> <laughs> dọ́kì kàtíkàtí ọlọ́mù kí wà lẹ́yìn. ilé àgbérin lélẹ́yìí ilé àgbérin rè màmí ọlọ́run ẹ tíráì gan o bí mọ́tò yẹn ṣe ń wọlé mo kọ́kọ́ rí kan ó wọlé nọ́mbà wà bẹ̀ ìkan wọlé nù nọ́mbà mo kọ́kọ́ wò pé kí ló ṣẹlẹ̀. bóyá ṣe skọ́ọ̀tù wa. àtẹ̀bá lọ tíráì wa ẹ máa gbọ́ gbòòlà ní ọwọ́ bí. sẹ́ni tó tó bẹ̀ rárá. ẹ eh, àwọn aráabí yẹn kọ. àwọn ah, sì wà ń bẹ̀. Ah, lánàá òde yìí òde òun ni dp yẹn pè captain cash ló mú fóònù wá fún mi wọ́n ní pẹ́pẹ́ sí o àwọn òbí wọn wá pé wọ́n fẹ́ gbà bẹ́ẹ̀lì ọmọdé kí ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹ má jẹ́ kàn irú ẹ̀ níbo iye ọdún tí Ambode bá lò lórí oyè òun làwọn náà máa bá lò ń bẹ. eight years ni ẹ bẹ́ẹ̀ mo sọ fún ẹ eight years kò yí sí olórí burúkú ni wọ́n wọ́n gbọ́dọ̀ máa ṣerú nǹkan mẹ́rin fáwọn ọmọ ìlú bẹ́ẹ̀ ni bó ṣe máa jẹ́ ni ó dẹ̀ ti jẹ́ bẹ́ẹ̀ nìyẹn. bàbá bàbá tó bá tún ṣẹ́kùn ẹ jẹ́ ká mọ̀ ẹ mọ̀ pé kò sáṣe inú wa àṣìlú ń kọ no smoking sílé èkó everybody ló mọ̀ pé wọn gbọ́dọ̀ mu sìgá ń bẹ̀. ẹ já lọ wò wá ẹ ṣe cash. alaye ó mọ̀ ojú owó mi. alaye alaye. If I need type now for me, type Again. Ṣadé kí ló máa ń ṣe ẹnu? Jọ ẹ̀mélòó ni mo ti fún ẹ lẹ́tà pé kò lọ tún type ẹ̀mélòó? Ẹlẹ́ẹ̀kẹrin lẹ́tà. Ẹlẹ́ẹ̀kẹrin o dẹ̀ tún mú padà náà rọ́bìṣì náà ló tún type wa. Sọ nǹkan tẹ́lí pé kí n type síbẹ̀ náà. Èmi ni mo ní kò ṣe mistakes náà. Ibo mo ní kò do address ẹ̀ sí mo ní kó àdírẹ́sẹ̀ sáwọn tó máa fún lẹ́tà òun àdírẹ́sẹ̀ síbò mi. sorry sir. sorry for yourself. bílọ tó bá tún wù ẹ kó dá padà kó ṣe mistake pàdé ẹ̀rọ fẹjú ẹ̀sán gas crate ni torí mi náà máa blame wọn nímọ̀ káwọn kan gbà síṣẹ́ dáadáa náà ṣe. tèmi máa yé mi àwọn ìjọba yìí ń gbìyànjú ti agbára tiwọn ṣùgbọ́n ipá wọn ni òòyọ̀ jọ kí ló dé tó sọ pé àwọn ìjọba yìí wọ́n ń gbìyànjú ṣé wọ́n fẹ́ sọ pé àwọn òrí báwọn ọmọ ọ̀tá yẹn ṣe ń dàlú kiri ni wọ́n ṣe ń disturb òòlù èyí tó tiẹ̀ sú mi ni pé oríṣiríṣi orúkọ ló máa ń sọ junction wọn wàá máa gbọ́ alápáńgbápá ẹ̀yà heavy junction fẹ́ ọmọ federal junction ẹlẹ́sẹ̀ ìgbẹ́sẹ̀ junction ó sú mi. mo jẹ́ kí n sọ fún ẹ tó bá kàdé ọ̀hún dúró ẹ̀dọ̀ ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní kà wọ́n pọ̀ gan-an come back to you ó láwọn ìjọba àjọ àjọ kí ló ń ṣe left for me wọn ò ṣe anything. nítọ̀rọ̀ tèmi o ìjọba ń gbìyànjú gbogbo ẹyin náà wò agenda for the year wà ń bẹ ká máa budget recession wà ń bẹ̀ o àwa là ń pariwo kò sówó nílùú síbùsà bàtà ń pariwo a lọ sọ́jà ha gbogbo ẹ̀ ló wọ́n gbà kan àwo kan ẹ wá sọ fún mi ṣé bẹ́ẹ̀ làwọn ìjọba tí wọ́n fẹ́ kọ́ ìrìn àbọ̀ sí kan wá kú ní pé inú bọ́jẹ̀tì tó tọ̀ fẹ́ kó wọn sí ẹ wo ìjọba ń kó wọn gbogbo gbà ṣùgbọ́n wọ́n ń pọ̀ sí ni wọ́n máa pọ̀ sí i ṣe báwọn ìjọba náà ló fún wọn láyé jẹ ṣebí tí election bá dé àwọn náà lọ máa ń lò ẹ wọn ò dẹ̀ fẹ́ràn ara wọn rárá bí kan ra kíní kankan dà mọ́ ko kan ní ko dín mọ́ kíní kan kó kó wọn ara rẹ̀ fúnra wọn á mú gbó wọn á yóò bẹ̀rẹ̀ kú. tiẹ̀ kúkú ń ṣe mí ṣùgbọ́n tá ti máa rí ọdún mẹ́ta sí mẹ́rin sínsìn. àwọn hospital wa máa jẹun lọ ní àmọ́ ká tiẹ̀ máa. ok iṣẹ́ tẹ̀yìn ṣe nìyẹn. ẹ rí i pé orí yín ò pé rárá ní ọ́fíìsì àwọn lẹ́kọ́ra yín jọ síbà ilẹ̀ ń pariwo iṣẹ́ yín lẹ́ ń ṣe yín àbí ẹ̀ ń ṣèké àdúgbò Oh ẹ̀yin gan tẹ́ ń sọ̀rọ̀ gan ó yẹ kí ìjọba náà wá sọ̀rọ̀ yín náà kọ́ kó gbogbo yín kúrò lẹ̀ nuisance. go back to your office fast. lọ́gàá bá ti dé sọ pé mo sáré jáde pé mi ò lè bẹ̀rẹ̀ ṣètùbọ́. báwo ni inú yẹn ṣé ó ti relieve mi. bẹ́tà tí. pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ẹ máa wà okay very very soon. dọ́tọ̀. ah mr korede. kí ló tún ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀. nǹkan tó ṣẹlẹ̀ ni pé wọ́n rush wọn wá ni and um, i discover pé wọ́n ti lose oyún wọn. ha God again. take it easy. ó pè mí láti ibi iṣẹ́ ìpè wọn tún ti gbé wá hospital ó tún ti lose oyún again. I take it. Hmm? Mr. Akorede. bó dókítà ṣe lè ti wá pọ̀ jù báyìí ilé kẹta lélẹ́yìí ẹ̀kẹta tó yún máa jábọ̀ lára lélẹ́yìí. Sherry, a lot of things we máa ń fa irú nǹkan báyìí she understand but ní case títí wọn eh? um, stress ni ìrònú ló dẹ̀ máa ń sábà lead sí. Ah! Hmm ṣe advice tèmi máa fún yín because mo mọ̀ pé ọlọ́run tó ṣe lè ó máa ṣe mí hmm? definitely ṣe next time tó ń bá ti take ẹ máa fẹ́ kẹ́ máa observe wọn closely ẹ má yẹ kó máa ṣe wàhálà kankan mọ́ tó bá possible ẹ ẹ tó bá possible ẹ jẹ́ kán ní bed rest as soon as tó ń bá ti take. ẹ jọ ẹ sọ tó fún mi ṣó ṣì máa lóyún báyìí. ah why not wọn ṣì lè kàn sí àwa ẹ wọn máa lóyún lágbára ọlọ́run ẹ̀yin ní kẹ́ ṣáàjọ kẹ́ bá mi ẹ bá mi tí kẹ́ wọn ṣe gbọ́ madam màá ní kí wọ́n fún yín ní àwọn oògùn yìí ṣe ti gbọ́ ẹ jọ ẹ bá mi tí kẹ́ wọn ṣe gbọ́. ìwọ náà fúnra ẹ wà láàfin sí kí ló stress ara ẹ lé lórí mo ti sọ fún ẹ pé kó má máa ronú má máa fúnra ẹ problem ìṣàkóso ni mo fowó ara mi yọ nínú ara mi ní mo fi ṣe ìṣẹ̀lẹ̀. n tó ń ṣẹlẹ̀ ọ̀rẹ́dì ń ṣẹlẹ̀ wàá tún máa fi tiẹ̀ wàá tún máa dá yẹn kún ah, jọ nítorí ọlọ́run má máa ronú má fún ẹ problem kankan ah, tí ẹ̀mí bá ti wà ní retí ń bẹ́ o o ti gbọ́ jọ nítorí ọlọ́run o ah, má mi kọ́. kò pẹ́ tí àwọn náà lọ ń sin bá mi ṣe oúnjẹ wá lé ni. àwọn náà náà pè mí pé ìjayà kí ló tún ṣẹlẹ̀ ah, ìwọ lọ́n ìwọ lọ́n má má fi èyí tí àrò báyìí tá à ń rò jẹ. Ah. ẹ jọ sẹ́wọ̀n ẹ jọ táwọn ni tẹ bá tẹ máa béèrè ta owó ẹ ṣáà máa sọ ẹ máa béèrè ibi tó wà màá dín máa dẹ júwe fún yín. agọ́rin ni lọ́wọ́ yọ èmi ló fi yorùbá bá sọ àṣàkù àwọn ọmọ iṣẹ́ iṣẹ́ yìí ẹ̀ gan. ó dẹ má bínú. mi ò bínú tinubu bíwọ náà kò má bínú. kálẹ̀ bèrè. ìyàwó àbúrò ni mo béèrè. ẹ jọ kí lórúkọ wọn. mo pé àkórè mi. òun ni. ní tẹ́ ẹ bá ti sọ fún mi nìyẹn. mi ò mọ mo gọ ni. tẹ́ bá ti lọ sàlẹ̀ báyìí sí. ìwà lọ sàlẹ̀. ẹ yà sọ́wọ́ ọ̀tún yín. ẹ máa rí wọ́ọ̀dù kan lọ́wọ́ sàlẹ̀ wọ́ọ̀dù four. náà mi jẹ́ ń lọ sàlẹ̀ sàlẹ̀ bá mú ẹ lórí mi ward four kò ṣe. ó dàbọ̀ sá. oríṣiríṣi ah! ẹ wo òtútù aya mi sunkún mọ wo ẹkún gangan ó máa ń dá wàhálà lẹ síyàn lára ni sórí tó ṣẹlẹ̀ bá òkú ni ìṣe tán èmi tí ẹ̀rọ kọ́ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ohun tó ṣẹlẹ̀ yóò la tẹ̀mí lọ́wọ́ ah ẹni lọ́dọ̀ ọlọ́run ah bàbá dáadáa ṣe yẹn fún mi o. ó ti yóò sọ fóònù ọ̀nà àtàwọn àwọn ẹkùn iná ni ọba tó kúkú wà lókè yìí ọba alára ni. bẹ́ẹ̀ni ara tó dẹ̀ wú ló lè fi wá dá. bẹ́ẹ̀ni o ìrora ò lẹ́sẹ̀ pé ara tó wú ló lè fi wá dá. bàbá alára lọ́nà rẹ̀ fún mi máa gbọ́kàn tó sọ tó ah. torí ẹ̀ ló ti fi dá ẹ tó fi mí dára pé kóyún máa kó máa bàjẹ́ bóyán lára irú ara wo ni ẹ̀ mo fi ṣe bí téèyàn bá lóṣù ọmọ sọ pé ọlọ́wà á fi mi rọ̀ kó ní ṣe bí mi tó tún fi rọ́pò ló tún gbà lọ́wọ́ mi irú kan sẹ́dẹ̀ sọ̀rọ̀ ni irú òwe tó kọ́ yẹ ọkọ rẹ̀ jẹ́ ọ̀la máa sọ fún bíbá ó bí mi nù. ó ah, ti ah, tó ó ti tó ó ti tó ó ti tó ó ti tó. àyàwó mi kò sí irú ẹ̀ má mi ẹ̀gúlé ẹ̀jọ̀ mo ibà yín ìlú dá ah, ó ní ìdí gbogbo ìtò sọ yẹn kò dá wọn ronú bẹ́ẹ̀. wọ́n ń ṣe bẹ́ẹ̀ gbogbo ẹ̀gbá báwo ló ṣe máa ronú bẹ́ẹ̀ yẹn kò sọ ní tọ́lọ́hún gbàgbé o ọlọ́run máa ṣe gbogbo orí ẹ̀ kárí ni ṣé ti yẹ bọ́lọ́run ṣe ṣe ti gbogbo àwọn disciple ẹ̀ náà ló máa ṣe fún everybody ó ní ìdí gbogbo yẹn. <laughs> má ronú rárá màmí mo bá délé ni mo wá yín délé wọn bá ní pẹpẹ sí ẹ wà lọ sí ọmọ náà ah, ah. láì ṣe pé màmí síìkì kí náà wá mo ṣe ní máa bọ̀ èmi wá ṣoríire ni mo ti yọ mo wá yọ ti tèmi fún yín ni <laughs> àbúrò ọlọ́gbọ̀n gíná ni bẹ́ẹ̀ ni. <laughs> òtún olóko tó sọ̀rọ̀ ṣé ọ̀rọ̀ tó sọ yẹn sì ṣé yẹyẹ ibi tá wà yín nísìn ẹ wo màmí màmí nǹkan tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ ààyè nítorí nǹkan tó ṣẹlẹ̀ káláyọ̀ má yayọ̀ náà. Ah. irú mọ́tò wo lọ. Ah, ọkọ̀ bọ̀ nínú ní ah. káwọn ìmọ̀ sùn mí láàyè. ọwọ́ ìṣẹ́ le. ẹ̀ṣẹ̀ mi ò ní eléyìí jẹ́ màmí oyin tó ti yé mi màmí màmí ó ti tó ìyàwó mi má wọrí. àwọn ẹrú kú wà ń tàbá mo ti kọ́ tiwa gbogbo ohun tá a máa fi ṣàdúrà òun ni mo kó wọlé ó wà níta kẹ̀dí á lọ báyìí kẹwàá lọ ṣe àdúrà sí ìyàwó mi ọ̀ṣà calm down ìwọ náà máa mú ẹ. àbá orí ìpá ẹbú lẹ́ni tí ó bá mọ̀ tí kò ní mọ̀ tí kẹ̀ èèyàn burúkú ni ó gbọ́dọ̀ mu tí ní o má wọrí o ní bá mu àwọn olómi ẹ̀ wàá mu òróró ìbọn mọ̀ sọ́npẹ̀lẹ̀ òróró <laughs> ìyẹn ló máa flush everything ah, iye iṣu ìyàwó mi ni ìyàwó àbúrò mi ìyàwó mi ni <laughs> ọlọ́run máa mi ẹ wá lọ bá mi ṣàdúrà sí bá. owó ìdájẹ́ lọ ẹ wá lọ́wọ́ máa mi kò ìyàwó ìwọ calm down ẹ jẹ́ lọ ẹ kò sí ìwé ẹ̀ máa mi kì í lóye ẹ bá ń kí wọ ẹ bá sọ pé ilé àtúrà ẹ ṣe máa sọ ṣé mo dúró lọ́rọ̀ rà mo ń bọ̀ mo mọ̀ pé tí màá lọ bá wọn sìn wọ́n lè máa pàgọ́ wájú hospital. wọ́n yọ̀ mí wọ́n yọ̀ mí wọ́n yọ̀ mí ibi bá mi. yẹ́yẹ́ jẹ́ńdó ṣé bàbá ẹ làgbàdìrẹ ah, ẹ bá kíní ẹnu àmì ti wúkọ wo sọ kíní ẹnu kó pa ah, ṣé wò rí wo mojú ni <laughs> màmí ẹ ọkọ náà ni màmí bọ̀dá mi ṣebí Camry mọ́ọ̀sù ni ẹ sọ pé ra Toyota Corolla lélẹ́yìn. Ah, oh, oh. ṣé èmi ò mọ̀ yàtọ̀ nù káàtì Camry wọ́n ṣàṣọ pé ká ìtó tẹ̀lé náà kánà ni èmi ti rò bóyá àwọn náwọn alágbára ló máa ń lo mọ́sù òun lèmi ṣe rò bóyá pàtó ti gbé wá kámúrì náà ní gbogbo ẹ <laughs> òun ni tó fà náà nìyẹn ẹ mami ẹ sáré bá mú jó wọn. ẹ gbọ́ sí àdúrà wà ayé ọmọ yìí <laughs> ọlọ́run ẹ ṣe yé iṣu nìyẹn. Jésù ìyàtọ̀ bí ìgbà Jésù. wọ́n ti sọ fún ẹbí pé mi ò jẹ́ Jésù. ó gbọ́ ó gbọ́ ó gbọ́. mami dára. kò sí tó fẹ́ fi ṣe ẹnu mi lásán ti bá fi ṣàdúrà àdúrà ẹ̀ máa gbà. ìkórè ní ìrọ̀bílẹ̀. tó bá jó mi ni mo rí n bá fi ṣàdúrà dédé ni. ẹ̀yin boys ṣé aromi síbí náà. aláìláì àtúnmí rárá ọtí lómi wa. bí yóò tiẹ̀ sómi ń bẹ̀ sílẹ̀ lágbára ọlọ́run wàhálà ìtọ́jú báyìí lọ ọlọ́run ò ní ṣe léyìí ní kó sí o òkè òkè lọ lẹ́ẹ̀ máa máa lọ o léyìí ò títorí pé wọnú ayé ẹ kí gbèsè ayé ẹ kó tún dín kù á máa lo òkè sí ni o wà á máa rí náà o wà á máa rí lò o wà á máa rí jẹ o èrè náà kárí lágbára ọlọ́run. akóredé ìwọ náà bùjó bùjó kan mọ oore ló wọnú ayé yín bọ̀dá mi oore náà ní dínkù o ẹ omi ló máa máa gbà kò ní gbẹ̀jẹ̀ o ẹ tún máa ra ètò jù báyìí lágbára ọlọ́run. dáadáa kò dàlù dáadáa ẹ jẹ́ ìṣe báyìí. kó lè dé ìwọ make sure kò rí mi lé bọ́lá ń ṣe ṣe orí bàǹtàbàǹtà ìfẹ́ mi náà mo fẹ́ lu wọn náà kí n bùdú ẹ kí wọn náà lè mọ̀ pé onẹ́gbọ̀n kan yìí náà. ẹ wọ ṣáàkì níyàsí ẹ kó máa lọ lẹ́yìn. bá jí ẹ ẹ ọ̀yà ilé ẹ̀fọ́ ọ̀dọ́ èso àwọn ẹ̀ lẹ́kọ̀ọ́ mọ̀ kò sí ẹ̀ ọ̀yà ọ̀yà ọ̀yà ẹ̀yà. Office man. Ọ̀bàdédé. Mami yẹn wọlé ẹ̀ problem yẹn wọlé. Open the boot. Yes, sir. Dia? Dia? Yes? Mo tún fẹ́ máa lọ bíṣẹ́. Mo ti lọ kẹ̀kẹ́ ẹ̀ ní jẹun. Mo fi tó ń jẹ yẹn rẹ̀. Sori ẹ eh, mi ò fẹ́ disturb ẹ tẹ́lẹ̀ náà ní ìjìnlẹ̀ kì í kí ẹ. Torí mo mọ̀ pé o need rest. Ó jẹ́ kí n máa lọ tí n bá débi iṣẹ́ náà bàjẹ́. Eh, ẹ má bínú sí mi, mo mọ̀ pé mi náà pẹ́ jì sórí ò nídi gbogbo yẹn for now n tó nídi ń sìn ó ní pé tó bá ṣe díẹ̀ ń sìn sí oúnjẹ kò jẹ lóògùn ẹ kò dé rest ṣó ti gbọ́ mi fẹ́ wàhálà fún ẹ ṣé kí bá ṣe nǹkan tí mo lọ ṣe ń bíṣẹ́ gan ni ó yẹ kí n dúró tiẹ̀ ń lé ni. Ah, ah. kò lè tó yẹn ẹ má lọ bí iṣẹ́ <laughs> máa wà òkè ẹ ṣáà make sure pé tètè jẹun lọ́hùn. a kò sí wàhálà mm. máa jẹun. Yeah. Mm. Mm. kí ni problem yìí gan lọ́nu lé yìí kí ló dé ṣé yìí nìkan ni wọ́n fìjà ṣe yín ni ìjẹta ìjẹta ibi mo máa gbà yín lẹ̀ lọ́wọ́ ìyá ń bọ̀ de kí ló ṣe yín gan náà àtẹ́fẹ́ pọ́wọ́ sínú lé yìí ni ẹ bó ṣe sọ fún yìí o ṣé ní tẹ́fọ́ pa woman yìí sí compound yìí mò ń sọ fún èmi fúnra mi máa lọ sí àgọ́ ọlọ́pàá èmi fúnra mi máa lọ pè wọ́n wá tó máa tì í mọ́ kí ló ṣe yín gan-an. òun lẹ́wọ̀n kan lọ òun sì ní í pa àmọ́bìnrin tí ò bá gbọ́ tọkọ wo ìyá ní fi pọ̀ lórí. dádì ẹ̀ bá dẹ̀ ní sùúrù bá dẹ̀ ní bóbìnrin lèmi náà palo ni palo la tójú ò bá fara baraba ló ń di kí ló tẹ́fẹ́ sọ wúmọ̀ ayé jìgínlẹ̀ kàlẹ́lẹ̀ sínú ilé ẹ̀ ẹ̀ dẹ̀ ní sùúrù àbíṣà máa wà máa wò yín níran ni. alábòsí ni ọ́ obìnrin ìwọ náà ṣé ọyọ náà wà lọ́dọ̀ rẹ̀ ìwọ ta lẹ́nu. asa ni kẹ ní sùúrù náà. a ní kẹ máa ní sùúrù. ó sọ fún yín pé kẹ ní sùúrù ṣé tẹ bá lùpà síbi ṣé òun ni solution kan tí ẹ fi jọ ń jà. àdìkà kọ kọ àdìkà fi. Yes sí obìnrin lásán lásán ló pẹ̀lú ṣubú obìnrin lásán lásán tó bá yín ẹ jẹ́ bá yín sọ gbàmù ọ̀dọ̀ ọ̀dọ̀ ọ̀dọ̀. bẹ́ẹ̀ ṣe báyìí wọn ò tiẹ̀ ti dá báyìí bàbá èṣù bí bàá mi ṣe máa ń nà màmí lójoojúmọ́ ayé yìí nìyẹn ìgbà tápà mi ò kàn ọmọ mo ṣe ní kí n wá pè yín. mo ti gbọ́ tiẹ̀ ìwọ ṣáà ní sùúrù ẹ má bínú o ṣé bí lẹ́yìn ń gbé. ibi ni mò ń gbé o bàbá. a dáa fún yín ó ṣojú yín àbí. Ah, ó ṣojú mi o mo ti sọ fún bàbá yìí pé kó fi ya ilẹ̀ látàrọ̀ àti làwọn làwọn làwọn ọgbà o. mo ń bọ̀ ìyá arísí kí ló ṣẹlẹ̀. ẹ ṣe bàbá èṣù ọjọ́ ojúmọ́ ni wàhálà ọmọkùnrin ti pọ̀ jù kò ní fowó oúnjẹ lẹ̀ kò ní sunlé á jẹun màá dáná á jẹun ah. tó bá jẹun tán lùlù yìí ni eléyìí tó ṣe lé nìyí ó kàn wọlé báyìí ní oúnjẹ tí mo ṣe lẹ̀ ó jẹ kò sunlé lánàá ó kàn jíbọ̀ báyìí ó jẹun ó mówó nu pọ́ọ̀sì mi ó kó o fẹ́ máa lọ kí ni mo sọ̀rọ̀ sí mo ṣe bẹ̀rẹ̀ sí náà mi nìyẹn. ẹ má dá wọn lóhùn jàre bàbá rí sí kò dá iyan gbọ́dọ̀ gbọ́ ẹjọ́ apá kan kó dá apá kan sí báwo ló ṣe ṣẹlẹ̀ jàre. ìyá rí sí mo ṣògbìn fẹ́ n tẹ́ rí ìwọ rí sí ọwọ́ àlọ́ yẹn wá kó máa lù mí ẹ máa wo òwú ìyá gbọ̀nù o tọ́ ma máa ràn ṣe ti rí báyìí ìyá rí sí fìtínà ni nínú ilé fìtínà ni lọ́sàn-án lóru mo sì rí i pé talẹ́ àná náà tún mú wàhálà wa mi lọ sọ́lé ọ̀rẹ́ mi o tí mo ní nkòrí àbílí àbílí tí mo wá ní nkòrí náà ni tí mo dé láàárọ̀ yìí bí yàrá ṣíṣe ti tó kètò fojú gbà mí. Ah, bí n lọ sọ márùn mi lọ́rùn ó ní ẹ̀wù mi ló fàyà yìí. Ah, bá mi ẹ̀rẹ̀ tún parọ́. àbúrò ah! ò dání. irú ayé ti pọ̀ jù. bàbá rí ṣe bẹ́ẹ̀ gbọ́rọ̀ nígboro ẹnu yín náà ẹgbẹ́ òun tẹ́ ẹ sọ pẹ́pẹ́ o ẹ̀yìn jáde ẹlẹ́sàn dọ̀rẹ́ yín o ẹ̀ fowó oúnjẹ lẹ̀ fáwọn ọmọ ńlẹ̀ kò sí jẹ kò ẹtú bá ń lé ẹdé ẹjẹun ẹyó bá ẹtú mú ìyá yín ẹtú bẹ̀rẹ̀ sí ní náà ìyẹn yarí ó dáa bẹ́ẹ̀ ṣe ṣe yẹn ṣó ti yé yín torí pé ẹ̀yin mú lọ dání fúnra yín you take law into your hand ṣé ẹ ti gbọ́ àwa tí bàbá èṣù náà bá ṣe wà àwa náà máa ń jà fún ẹ̀tọ́ àwọn ọmọ ènìyàn lù ní afẹ́ kìlù ìdá ẹ má bàlùjẹ́ mọ́ wa lórí àwa náà máa wá mú lọ yẹn a máa take ẹ̀ into wa and uh, now. ṣé rí ní gbogbo ìgboro ẹ̀gbà kò sẹ́ni tó ṣerú ẹ̀ kò mú jẹ rí àgàgà aládùúgbò mi níbàrà wọn ṣerú ẹ̀ kò mú jẹ rí ẹ máa wá jẹ pé ìdẹ bàbá pàwáyà. pàbẹ́sù. ẹ ẹ ṣẹ́ mọ̀ fi. bàbá o. This is serious. Baba Isu is so dangerous. Ogbona felifeli, oh evilous, it's so evilous, it's so dangerous. This is serious. Baba Isu is so dangerous. Ogbona felifeli, oh evilous, it's so evilous, it's so dangerous. Ojú iná, yọ̀nà lórí yọ̀nà nímú. Baba Isu, dákun gbà mí o, ẹni ọba tó ní gbàlá sádọ̀ o àjàgbé ní kí ni mo ṣe mo sì finú gbénu lé fún ní wọ jẹ dákun mo fọ lódùmarè mo fi bì ọ ṣàánú mi o. Ah, ah, àṣà pálapàla rí yẹn ó ṣe máa ṣe irú nǹkan bẹ́ẹ̀ ìwọ náà bá ti máa finú wénú ah, ó máa finú wénú lọ́dọ̀ irú àwọn bọ̀m̀bọ̀ ìbẹ́yẹn àjàgbé olórí burúkú èèyàn ni ó ga o káwọn èèyàn máa ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn kò dáa rárá ni o ló ti yẹ pé ìwọ má wọrí kò lè wá sí ìtì ẹ torí pọ̀ rẹ tèmi ni wọ. ẹ wò aláì mo fọ́ fún yín gan o mo lè jọpálẹ̀ fún yín mo pieces fún yín gidi gan ni o ẹ̀yìn tí wọ́n bá fọ́ fún tó tún jọpálẹ̀ fún àyẹn ní èèyàn gbé fún tán ni o àyẹn lè má ṣàánú wa o bọ́s àwọn àti bìlí pé bẹ̀ ṣe wà yín sìn ẹni lẹ́yìn ọgbà wa ẹ gbà wá nà àbájágbé yẹn fẹ́ máa jẹ wá má yé ni ẹlẹ́ẹ̀kìnní ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta kí ló ṣẹlẹ̀ gangan àwa náà ní family náà táláyé bá dẹ̀ ti mú chairman lóṣù kù fáì chairman lójú kò yìí mm-hmm wọn ò yẹ ká rí mímú rárá ọgbọ́n ṣe bó ṣe hùn wọ́n ni aláyẹ bá gbé súnmọ́ wọn ẹ̀yẹ kan mọ̀ gọ̀gàn ẹ̀yẹ kan mọ̀ ẹ̀ fúláṣì wọn tán. ẹ ẹ sórí ìwọ filẹ àmọ́ àmọ́ ohun tá a máa ṣe sórí ọ̀rọ̀ yẹn ìyẹn ló kéré jù filẹ àmọ́ ohun tá a máa ṣe sọ̀rọ̀ ẹ. ẹ tún àmọ́ tó fọ́ níṣà ó ga wọn jẹ kó yẹ wá pé ibi tí wọn jókòó sí yẹn orí àpèrè ló jẹ fún wọn wọn tó kan ọba kú ìkan kì í jẹ àmì ìgbọ́ rí èmi náà ti sọ fún wọn pé fẹ́ẹ́ rí sun ọmọ àwàjà mo ti fún wọn lọ́jọ́. ṣé ìwà mọ nǹkan tí ń ti àdó mi jù nínú orin tí ń kọ tó bá gẹ̀fìlì olórí ibu rẹ̀ yá sọ́pà kọ́ ẹ̀yìn yá máa pé òun ti mọ́yè jẹ ìwo nà ìwo pápá ìwo nà ń sì máa bà mí lọ́kàn jẹ́ pé ah, a ti wá gbọ́ ẹni tẹ́mi pè pé wọ́n jẹun ó sì mú gbogbo ọwọ́ mẹ́rẹ̀ẹ̀wá tó lọ́nu ó ti mú ah. ẹ ṣàánú mi o. wẹ́wẹ́ filẹ̀ ọ̀rọ̀ ètí ọ̀gẹ̀dẹ̀ kò tó ń tà ń yàdá sí olórí burúkú èèyàn ló ń jẹ́ bí ọ̀rọ̀ ọlọ́rọ̀ ó fẹ́ sọ́dọ̀ oyè ìwọ fi yẹn lẹ̀ ṣé o náà gbọ́ ẹ̀mí. ó wà mọ́mọ́ lórí. ẹ jẹ́ ká pè wọ́n. mọ́mọ́ nọ́mbà yìí. Hmm, ìyẹn ló ṣe kíní mo lè ṣe ṣe tí a gbé e sí i ká bá sọ bá sọ níbi tó yẹ kó ti gbọ́ kó lè lọ alice náà ni. o ti ṣáà sí. o ṣe o <laughs> ti <laughs> hello bàbá èṣù ló ń sọ̀rọ̀ ah, <laughs> àjàgbé báwo ni everybody wa everybody wa wò jágbé yẹn lẹ́nu sórí ọ̀rẹ́ mi búfalo ó sọ gbogbo ọ̀rọ̀ fún mi ó ní o ti ṣẹlẹ̀ kìíní o ṣe kejì o tún ṣe kẹta òun á wọlé àdéhùn dẹ̀ ti wà pé tó o bá ti ṣẹlẹ̀ kejì búfalo ló máa débẹ̀ ìwọ wá ní rárá pé òun ò ní débẹ̀ ń gbọ́ kí ló fà á. olórí burúkú èèyàn èmi ló máa sọ̀rọ̀ ajagbe àrè èmi mo ráyè ẹjọ́ òṣì mi ò ní ìdí àti bẹ́ẹ̀ rojọ́ rárá ó máa kúrò lórí àpèrè tó ní wà mo fún ẹnìjọ díẹ̀ ni ìwọ má wọrí ẹlẹ́yà tó yọ lórí burúkú èèyàn èmi ló ń bá ẹ̀ ń bá mi ágìw mi ò nẹ́jọ́ wò lórí burúkú ni. bàbá ẹwù má gọ o. aláyà àjàgbé tó ń sọ ẹsẹ bàbá yẹn kala gọsẹ tó bá níwọn òkú òbí kọkọ kún bẹ́ẹ̀ lè yẹ o bàbá èṣù ẹ ṣe bẹ tó ṣe ẹ jẹ kó mọ ìwọ fọ̀rọ̀ tiẹ̀ lẹ̀ ìtì ọ̀gẹ̀rẹ̀ ni kò tó bá ń yá àdá ti. àlá ìjọba òkè tíwáìlì ṣùgbọ́n sọ̀rọ̀ sọ̀tọ̀ tíwáìlì ìjọba ọlọ́run kò tóbi mọ̀ nílé ayé pé fúbọ̀ tó máa ń gbá ninety minutes ni tó bá ti wá kọjá ninety minutes máa gba extra time extra time yẹn penalty ló kàn aláyẹ ti gba penalty lọ sí tó yẹn jọ ẹ̀pù àìjọ káláyé wà lórí ẹjọ́ tó ọ̀nà tíwáìlì ìjọba òkè ọlọ́run. ẹ Mr. Frank máa wá nǹkan ṣe sí i ṣé o ti gbọ́. wọ́n ọmọ àgbélébọ́ mi máa bá bàbá rojọ́. ọlọ́run á pọ́n ilé bó ṣe pọ́n mi lé bí o tiẹ̀ wá fẹjọ́ sùn mí o ò jẹ́ kétí mi di sọ́rọ̀ náà o ò ní dààmú lágbára ọlọ́run iyì tó wà lára ẹ̀ ọba òkè ò ní gbà lára ẹ̀ má bá sọ̀rọ̀ má bá sọ. màmá ó bẹ́tà kẹ́ bá sọ̀rọ̀ mo jẹ́ ń mo rí bẹ́ẹ̀ mo lè rán bù ẹni kò fi ọwọ́ sí ibi tí ọwọ́ ń gbé kó jọ ọmọ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ tí o bá kàn kó má dá sí i. kò tẹ́ ẹ̀ ní láti mọ́ tí bá ti sọ. bá wá kọ̀ tẹ́ fún ní ìmọ̀ràn tí ò gbọ́ ewúrẹ́ ilé àsọnù àgùntàn ilé àsọnù àwọn èèyàn tó wà lára ẹ̀ wọ́n á sọnù èmi kínní ni mo sọ bẹ́ẹ̀ o ṣẹ́gbọ́n ẹ̀wọ̀n nù ẹ̀ mo ti gbọ́ mo pé mo bẹ̀ẹ́ náà ni mo ní òjò má bínú ìwọ fọwọ́ wọnú ó máa gbọ́ èmi mo bí ó di dandan kó gbọ́. torí mo pẹ́ yìí náà ni màmá ẹ̀ ni mo ṣe wá report mo ti wà lẹ́nu iṣẹ́ yìí ó ti pẹ́ gẹ́gẹ́ bí ọ̀gá jẹ́ ni mò ń lọ but when the time comes for an important thing èèyàn gbọ́dọ̀ ṣe láti two thousand and seventy títí dìgbà táwa yìí kò sí yíyà kan tí mi ò pààyàn. Hmm? Hmm. tí àtàwọn àánú yẹn mo ti pààyàn. Hmm. ṣé ń gbọ́. mo gbọ́ gbogbo ẹ̀ mo gbọ́. tọmọ yín bá kọ̀ tí ò gbọ́ á pẹ̀lú àwọn victims. ẹ jọ kí ló ń jẹ bẹ́ẹ̀. àwọn previous examples. bíbẹ́ kan wá gbé òkú ẹ̀ ránṣẹ́ wá kan mọ́lẹ̀. ah ọlọ́run ò ní fẹ́ ṣé bí mo ti sọ fún ẹ bàbá mi mo ti sọ fún ẹ mo ní màá bá sọ̀rọ̀ tí má dẹ̀ ti bá sọ̀rọ̀. ọ̀pọ̀ òrùka pẹ̀rẹ̀ o afẹ́fẹ́ ló gbé lọ. kò burú mo ti gbọ́ kí ló ń ṣọmọ yìí báyìí kí ló ń ṣọmọ yìí báyìí ẹ gbà mí ẹ èmi ò máa mọ nǹkan tọmọ yìí jẹ tẹ́lẹ̀ ẹ̀kùn tó ń ṣe inú rin gidi sọ́lọ́dẹ̀ ẹ nígbà tẹ́ ilé yìí sọ ó ní láti two thousand and seven lòun ti ń pààyàn láì jẹ́ pé ó ń pa ẹran iléyà láti two thousand and seven èèyàn ọmọ èèyàn ha mo dáràn ojú iná ìyọ̀nà lórí ìyọ̀nà ní ìyọ̀nà létí gbéná sọ̀wọ́ kóná sẹ́nu ẹ̀rù bàbá ẹ̀rù tọmọdé bá débi ẹ̀rù ó gbọ́dọ̀ ẹ̀rù fẹ́ lẹ́rù. Uh-huh, correct ìjẹta ń kọ. nineteen point two ni sir. nineteen point two nineteen point two èrò this is twenty point one now. bẹ́ẹ̀ ló ṣe rí mi bàjẹ́. Ah, bẹ́ẹ̀ ló ṣe rí wàá kàn dà káǹtì ru orí ẹ ló ń bọ̀ o orí ẹ òun ló ń bọ̀ mi ò ní ṣe gun o bó ṣe ṣe last week náà nìyẹn o wọ́n sì máa yọ̀ yẹn nu sálárì ẹ̀ o tí ì ràn yẹn tán o tún ti ṣe mistake mi ah, ẹ̀yin obìnrin ìsìn mo fọ́ o tó bá ti wá lọ ṣe kìíní ìwọ ló máa jẹ̀bi o stock mélòó ló ti wá jáde lé ẹ ẹ àti túnàmì yìí ti jáde ọ̀gá wọ́n mà ní ẹ̀gbọ́n yín wà lórí news. ẹ̀gbọ́n mi. Hmm, wọ́n lọ lọ gba gáràjì. ẹ̀gbọ́n mi. olófin ọ̀hún yìí sí. kí ló ń ṣe. Ah, ẹ wọ́n lọ gba ilé ìwọ èmi sọ pé orúkọ papọ̀ ni wọ́n lọ lọ gba gáràjì kan níkan. ó mọṣẹ́ pr e ṣe gan-an no wonder tí company ṣe employ èké. ẹ gbà ẹ gbà ẹ ṣàgbà lọ́wọ́ mi ẹ gbà ẹ máa lọ ẹ ṣe nù. ètò bá ṣètọ́ ni. ló ṣe ládàkọ kó fún wa lọ́tí ò ṣe bí bẹ̀bẹ̀rẹ̀ sí bọ́tílẹ̀ jàre. ṣé kí n bá yín ṣe. báwo ni wàá ṣe fún wa. jẹ náà láàárọ̀ yìí nà. bàbá mi filẹ̀. a ti ṣetán irọ́ ti pé irọ́ ti pé já lọ já lọ. irọ́ ah, ti pé. irọ́ ti pé ok ọmọ tó máa ṣẹlẹ̀ ni pé sọ fáwọn boys ọ̀n gbawo ticket ọ̀n gbawo lódì gbogbo ẹ mo ti arrange gbogbo ẹ ẹni kan yọwọ ticket kan dẹ̀ yọwọ lódì ọ̀rọ̀ àmà ṣe gbogbo ẹ dẹ̀ wọ àwọn bá mi wọ àwọn táyà ìṣẹ̀yẹn ṣé kò sí ọkọ̀ tó jó mẹ́. Ah, a máa ní láti gé jẹ bàbá. ìwọ ló jó mẹ́. ibi front tire yẹn lẹ́gbẹ̀ẹ́ left. gbàgbé fìyẹn lẹ̀ a máa gbé débi tá à ń lọ kò sí wèrè ó tẹ̀ fọ́ gan-an èmi ò mọ mi ní ṣọ̀gá driver ah, mo ti wá sójà mo anybody fìyẹn lẹ táyà tó bá géèjì a máa géèjì ẹ lọ́nà tí o bá dẹ a máa gbé má wọrí má wọrí. ok bàdó ẹ má pẹ o bàbá kan wà mẹ́rin tó ń pariwo ẹ jẹ́ ká tètè lọ ẹ jọ ẹ jọ ẹ jọ àwíwíwí ayọ́yọ́yọ́ ọ̀pàdàgbà náà ni ọ̀gá àwọn dé àbójà ìjọba ah ilẹ̀ sàmánì aláṣẹ jókòó ara ẹ jẹ́ ṣé mọ́tò ẹ̀kọ́ ló ń lòdì lọ́wọ́ ni. bàbá mo ní àwọn èrò mi ti fẹ́ pé mo ní sáré fi wọ́n bọ̀ tó tilẹ̀ ní kí tó gbéra bàbá. àlàyé bá ẹ wà lẹ́dùn kúlẹ̀jọ olùsí ni ẹ. ẹ má ẹ ẹ á bá sọ̀rọ̀ ní ọ̀rọ̀ lọ́mọ ilé máa jẹ. ẹ jẹ́ á sọ̀rọ̀ fún bàbá wọn ni níjó ní ìjọba tẹ́ ẹ ní ìtẹ́ parí kó tó di pàwọ́ àbọ̀ ọbẹ̀ àwọn ò ní faramọ́ ìjọba eléyìí o tẹ́ bọ̀ nù gárẹ́jì tẹ́ mọ̀ mutí tẹ́ mutí yóò tẹ́ gúnfẹ̀ tẹ́ dàbí wà tí wọ́n síbi rí ilẹ̀ kọ̀sáyé eléyìí bí lásìkò tiwa èmi búfalo mi ò ní fara mọ́ kandoso mú lérò tẹ̀ ń wò yìí oṣù kan kò gbọ́dọ̀ wá mọ́tò nù gárẹ́jì tó bá jẹ́ pé mi sì lálága o torí wípé mi ò ní fara mọ́ dáadáa fàájì ká mọ̀ kóbìnrin wá ká sì tún mọ̀ gbé ọtí ká máa rìn káàkiri inú gáàjì máa mú mú kú mu tọ́lọ́ngàn bò nífẹ̀ẹ́ sí tẹ́ pé òwúlò fún ẹ̀ tí tí gangan tẹ̀ ń dáwọ́lé tó lè pa kéke tẹ́ wà ní sèéká kí àwọn ò ní fara mọ́ ìjọba àtàjà gbẹ̀ngbà tiẹ̀ lẹ́tìjọ́ ṣe rádaràda ṣùgbọ́n lásìkò tèmi búfalo kò sí nítọ́jọ́ o. yà á kélébé yà á kélébé ṣé ẹ̀gbọ́n padà yẹn pè é ní àbí ah. ṣé ẹ̀gbọ́n ṣàmà látàwọn kí ló ṣe yín gan-an ẹ túmọ̀ láyé jọ kẹ́ láyé sọ̀rọ̀ jọ. ẹ kú ọ̀rọ̀ ajé ẹ wo bí ti mọ̀ mí nú gárẹ́jì ṣé mo bá yẹ̀ sì bínú rí ọlọ́run ní gbàjẹ́ lẹ́nu yín o ọ̀nà tọ́lọ́run fi á ní gbàjẹ́ lẹ́nu yín rèé instruction tá a bá fi ilẹ̀ kẹ tẹ̀lé ṣe gbọ́ mọ̀ láti òní lọ gbogbo wọn tí wọ́n ń wakọ̀ ní gáràjì tí wọ́n jẹ́ dírẹ́fà tí wọ́n bá náà fẹ́ mu tí ẹ gbọ́dọ̀ tọ́tí fún wọn ṣùgbọ́n tí wọ́n bá ti oko dé tí wọ́n bá dé lálẹ́ tí wọ́n náà fẹ́ mu bírì ẹ tà fún wọn wọ́n ti lọ ilé wọn gbà náà torí pé fàájì ò ṣe é má ṣe ṣùgbọ́n díẹ̀ díẹ̀ ni ẹ má jẹ́ kí àwọn aráàlú sọ mọ́tò lẹ́nu àìsàn ọmọkọ́mọ gbogbo wa níbi níran àbí mo ni. bẹ́ẹ̀ni ala buhari ló ń ṣòfin ẹ ṣáà ti gbọ́ láti òde lọ sùn kankan gbọ́dọ̀ nídìí sí ẹni. o ti gbọ́ báyẹn. àlàyé wọn bọ sí ìwé òdo àṣàlẹ̀ ká ti gbọ́ kankan sọ. àwọn ìròyìn náà gbojúbọ rọ bàbá ẹ jọ ṣáwé ní máa ṣe bẹ́ẹ̀. mú sìgá ọwọ́ ẹ wá. mú sìgá. ẹ pẹ́ kókó kí ah, bẹ́lẹ̀ rẹ̀. màá gbá ilé tí orí èkó sá. mú sìgá ọmọ. kí ló dé òbí bẹ̀rẹ̀. mú sìgá. ó ṣe jẹ́rù gàrẹ́ filẹ̀ oṣù kan ọgbọ̀dọ̀ wọn kan gàrẹ́. ẹ má ṣe bẹ́ẹ̀ fún bàbá ẹ jọ ìyàwó àyẹ̀wò wà mi máa gbájà ilé tí gbá ilé tí fún ẹ máa ya tiwa lọ́wọ́ ó dáa pé ó ga wú. padà sẹ́yìn ẹ̀ padà bá ayé ẹ̀ bẹ́ẹ̀ bàjẹ́. mo ní kó tó mọ̀ kó bá ti wá tí ò lè wọnú ṣọ́ọ̀bù wá mu ọtí mo náà gbọ́dọ̀ wà lọ́wọ́ kó máa wọtí bíbá ẹ̀ mọ́. ṣé mo tó tí a. ẹ wò ó dàgbẹ́ yín gan òṣì gan lẹ́kọ̀ọ́ ṣe pẹ̀lú gbogbo. wọ́n ló máa forí kò. wọ́n ló máa forí kò. Mr. Korede ẹ ṣì wá mi ni kí secretary jíṣẹ́ fún mi. Yeah. secretary jíṣẹ́ fún Okay. ó fún mi sack letter ẹ gbà mí kí ni mo ṣe ah. kí ni mo ṣe ládùúrú bí mo ṣe serve iléeṣẹ́ ètò sack letter yẹn ò tọ́ sí mi. Ah, Mr. Korede kò ń ṣe pé ẹ ṣe nǹkan bad but company ti decide pé àwọn ò lè manage staff ta anymore. Our board is It sit, and the outcome of the sitting is we should relieve àwọn márùn kan from their duties. Kò yẹ kí mi wà Unfortunately, your name is there. Kò yẹ kí n wà nù manager. Ilé wa ní nǹkan tí mo ti ṣe. Ẹ fún mi sáàfù lè ṣe yìí náà. Mi ì ṣe nǹkan tó burú nù lè ṣe yìí rí. Gbogbo nǹkan tó bá fẹ́ kí n ṣe, mo máa ń ṣe diligently ni. Kí wàá lóde tó ń fún mi sack letter. Ah, Mr. Korede, ṣe mọ̀ pé decision board ń final. Eh, mi ìdẹ̀rù kò yẹ kẹ́rù jù. Olashi Itoja. Um, but for your information, you just have a few minutes. That's it, pack and belong to see. I'm sorry. Um, ẹ fọkàn yín balẹ̀ ṣe ti gbọ́ tí bá wíṣù bá dé ẹ máa ṣàlàyé everything fún wọn but i'm very sure pé everything na alright ẹ kò fọkàn yín balẹ̀. ṣe captain báwo ni pẹ̀lẹ́ ọjọ́ mẹ́ta mhm. bó ni gbogbo ẹ̀ ilé ńkọ́ pẹ̀lẹ́ ẹ̀wọ̀ ẹ̀ka àdúgbẹ́. àbúrò mi yìí ni ló wá bá mi ó ní wọ́n gba fún lọ́wọ́ ní sọ̀rọ̀ owó junction. how come báwo ni wọ́n ṣe ṣe. òye mi ẹni kọ́kọ́rọ́ àgbà mi ni láì ṣe bọ̀lọ̀ bọ̀lọ̀ ní bọ́yìí rẹ mo ti rójú ẹ náà ojú ẹ dàbí ojú bọ̀tì bọ̀lọ̀ ni ẹ o sọ ara ẹ lémùrèmù tí o o ti jẹ ìkànnà lọ òtún o ṣáàjò kò ṣá <laughs> wọn fẹ́ gbẹ̀gbá ẹ fóònù dẹ lọ àbò rí báyìí captain cash ó ga o ah! ó ga o àwọn ọmọ yìí àwọn ọmọ ògbóró yìí wọn ṣàfẹ́ ṣéǹjì ọlọ́run adébàwà ṣéǹjì wọn náà ni kò sọ tó ń dá torí yámbọ̀dé ti débẹ̀ gbogbo wọn la máa palẹ̀ ẹ̀ mọ́ ní irú fóònù o ṣé ìyá wa ń lò yìí. iPhone seven sir. Ah, àwọn olùkú fóònù kékeré irú àwọn ìta ń lò yìí náà ni. irú ẹ̀kọ́ o oh. iPhone seven fóònù tó ń tà ní three fifty four hundred thousand. Eh? bàbá nǹkan tó ń sọ nìyẹn o. three fifty mo lo ti rówó olú yẹn. sàwọ́sù ni wọ́n sùn káàkiri jamajama wọ́n sùkú everything gbogbo ẹ̀ka pọ̀. ọ̀sìn Emmanuel olórí burúkú mà ní ó yí ibi gbèrè òyìgíyìgì ni o ah, ìjọsìn ọgbàlẹ̀ èmi náà ló wá pé òun lọ wá ná fún ọ lówó. alákòóso ọsìn ọzù mọ ọzù. wíìlì lọ́wọ́ ìṣá ó dẹ̀ sọ pé ọsìn máa ní ọsìn ọsìn tí mo mọ̀ dáadáa àti fún yàn five naira ilé ó náhùn bí wèrè ó ṣe máa kó owó sùkúù owó sùkúrú ẹ kó lọ fi ra kí ni fóònù yẹn pé ó rọǹgì o owó olè ní captain cash. ó pọ̀ o. ẹ̀ ọmọ tá a máa wá ṣe báyìí bá a sọ fáwọn òjì ní Boston ni mo ní kan bẹ́ẹ̀ mi náà mú un iphone seven yẹn ètò bá tó wá ju seven lọ kán tó fi sí fún mi kí bàbá yín tún lò báyìí ó ti yé ẹ kó sọ fún wọn wo bí ẹ̀yẹ̀ já lọ ìwọ má wọlé bá ń pe igẹ̀ àti pàwáyà kán bá mi nu mọ́tò ìrìnàjò ẹgbẹ́ olórí burúkú. Yeah. Yeah? fẹ́ gbọ́ mi bọ́lá kò gbọ́ tèmi o ìgbà ilẹ̀ máa ní báwọn ọmọ ìgboro wọn ya wèrè wọn sán lórí o gbogbo wọn tèmi ṣe ń sìn mò ń ṣe nítorí ọlọ́wọ́n ọba ni o mi ṣe nítorí anybody o tí wàá fẹ́ gbọ́ èmi tó ń wò yìí mi ò uni mi ò poli mi ò kọ́lẹ́jì o kò sí nǹkan tó béèrè ń gbòòrò tá à ní dá wọn lóhùn o àdèmà àti máa dún wájú kọ́nsúlà àmà tún dá wọn lóhùn náà ni o àdè uni o oore tèmi ṣe mò ń ṣe ni o ṣòro nǹkan tí mò ń ṣe àwọn tá a ṣíwájú wa àwọn ti ṣerú ẹ̀ kọjá ọ̀nà ràn ìyàwó wọn lọ sí skul so mo ìwà ràn ẹ lọ sí skul yìí ń sìn tí mò ń ṣe fẹ́ nú ẹ tí gbogbo nǹkan lọ ní wàá nọmà. má lọ dọ̀la kó sọ mi pé ẹ pẹ́pẹ́ sí òfé òfé ọmọ gbóró mọ́ o dẹ̀ ti gbowó o tí wàá lọ fẹ́ lọ́ọ̀yà àbí dókítọ̀ màá bójú ń yẹ́pọ̀ ni o màá gún lọ́yà yamayama màá gún dókítà o. fìyẹn lẹjọ ṣé wọn sọ fún mi pé mo pin mo pin kiri ni àbí ṣé èmi èmi mo pin mo bọ́ sígbò mo pin ta ni kí ló fi mi pé ah, mo lè jójú ẹ̀ náà ọmọ mi náà ni ẹ̀ ó ti kẹ́ láti ṣe kí ni àjọ máa ṣe kú. àwọn ti tán gbà ẹ tó bá ti bù fún mi màá bù fún ẹ tó fẹ́ gbọ́ torí ẹ mo ṣe ń gbé gómẹ ìrora màá pa nǹkan jẹ màá tẹ̀ dò. wọ́n fi ṣe ẹ̀. àwọn ọmọ mi gbẹgbẹgbẹ èṣù gángan rè ibi tí èṣù gbé aláyé ẹgbẹlẹnu wọlé kí ló ṣẹlẹ̀ gángan ààrẹ wù lọ́sàn. ìṣòro dé ni ẹ tí máa ti mẹ́wèé wọn. ààrẹ bàbá ẹ má ṣe bẹ́ẹ̀. ó yẹ kó o mọ̀ inú ti ń bí mi nìyẹn. aláyé kí ló ṣẹlẹ̀ gángan ààrẹ wù lọ́sàn ilé tí mo rí yín ẹ jáde tán ni o aláyé kí lè fẹ́ jẹ kí lè fẹ́ mu. ṣàkóbi lónù. filẹ̀ gbogbo jẹ́sì ọmọ tó máa ṣe fún mi sìn bàbá bàbá ti dé wàá lọ ràmàlà fún mi. má dùn jọ́sán àkọ́kọ́ jọ́sán kejì wàrà àmàlà méje iyán méje ẹ̀bà méje gbogbo tó máa rà méje méje ni ògúnfe méje ẹmu tó máa mú sí méje ni o tí wọ́n yẹ wà á máa ṣe ìwé odò méje ó gara sáré ìgbéra. ẹ̀rọ ti ra owó bí máa ń lọ ọ̀rọ̀ oúnjẹ kan mo bá wá bí bẹ́ẹ̀ ọ̀rọ̀ oúnjẹ kan má wọrí. pàwáyà pàwọn ará bíyẹn wa. aláyẹ já tán àwọn arájú rẹ nìkan pè wá kí ló ṣẹlẹ̀. sani sùúrù amẹríkánà mọ̀mẹ́yẹ́bọ̀ làkú o àwa má lọ mọ́jọ́ wọlé ní akínyìn ní jáde tẹ́lẹ̀ o. kò sí ọjọ́ òwèrè wo ní nàìjíríà mi ẹjọ́ wà mí. kò ṣe oya ohun tí wọ́n sọ fún mi oya sọ lójú òun kí n gbọ́. nísòro junction náà ti yọ fóònù mi lára lánàá. wọ́n yọ fóònù ẹ lára ah, nísòro junction time wo. nǹkan bíi four pm yẹn ni. mẹ́rin four pm tó ń pèrún lọ́wọ́ ah, ìwọ lísìtì máa gbọ́ ọ̀run tó pè mí. mi ò tiẹ̀ mọ bó ṣe ṣẹlẹ̀ mọ́. àwọn a ò lè mọ afẹ́fẹ́ lẹ́wọ̀n ọmọ mi ọ̀hún mọ̀ tó máa kọlu yàn ah irú fóun wo. iphone yé mo gbé abéṣù ajé tó ń sọ lọ́wọ́ yìí nìyẹn ọmọ mi ti gbajé nìyẹn ṣọ́ọ̀bù ṣájà mọ́. ara kò tẹ yé mi ò tẹ rí tó yọ kò tẹ yé mi. sọ̀rọ̀ àwọn kan wà láyé tàbí ń gbọ́ ṣájà ni mo mú mi ò mú fóònù àwọn yẹn náà tún wà ń gbòòrò aláyẹ má jìṣòro mo ti mẹ́tọ́ máa ṣiṣẹ́ ajé mo ti mọ̀ kó lọ pé ṣẹ̀gẹ́ náà fún mi. sáré sáré ẹ o ló máa ṣiṣẹ́ yẹn olórí búkú ní ṣẹgẹ́ nọ́mbà yẹn tẹ bá dé ẹ̀rí o tí rin báyìí ó tí rin kò mú kí wọ́n mọ́tò kó gba nọ́mbà lọ afẹ́ tó bá kọlù yín aláyé ṣé nàrún yín ó máa kúrò ń bẹ̀. aláyẹ ọmọ ah ilẹ̀ ṣẹgẹ́ nọ́mbà ilẹ̀ bàbá bẹ̀. ọ̀gá tiwa ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́gà bàbá láìsí wa lè mí gbòòrò ọlọ́run ó dà pé olórí burúkú yẹn tó kàn ń gbé fún tó ń gbé fún tó ń rojọ́ sọ gbé rédíò mi ni sọ orí bàbá èṣù lórí dúró ni èṣù bàbàdàgbà ṣe dẹ́ngẹ́dẹ́ngẹ́ ní. bílẹ̀ bàbá ní sọ̀rọ̀wó bí aago mẹ́rin tó ń gbèrún lọ́wọ́ tó yìí kó fẹ́ lọ kírun ta ló kọlù ń gbòòrò. mẹ́rin ah, mẹ́rin bàbá ah, iṣẹ́ iPhone ẹ̀ ń sọ̀rọ̀ pa ẹ̀yẹ iṣẹ́ tó ń sọ lọ́wọ́ iṣẹ́ tó ń dún lọ́wọ́ gbòòrò ah, bàbá Oh, èmi ti mú múlẹ̀ ah, mo ti mú fún ọ̀gbọ̀rọ̀ ọmọ mi ti lọ sọ́dọ̀ owó. o ti gbájí ẹ èrè gbájí fóònù mo ní kí wọn wá síbi olórí. Ah, bàbá bàbá ah, bàbá o tún fún bẹ́ẹ̀ni. ọlọ bí mi rè kí wọn ṣeré bàbá káwọn káwọn náà. o dà mọ ewu ẹ inú ti bí mi inú ti ń bí mi kí tó bínú tán o yà parẹ́ parẹ́. olórí burúkú olórí burúkú kan máa fọtí wẹ̀ fún ẹ tẹ̀lé bó ṣe lọ ẹni mo ti ń bínú ìyá yín nìkan ni kó jókòó sórí pé lórí burúkú làwọn tó kójọ yìí torí ẹ̀ náà mo ṣe wá bí ó ti yẹ ìgbà tẹ́mi tí wọ́n ti sọ pé orí junction junction mo wà ah, níbi tí americana wà èmi máa débẹ̀ máa lọ bá àwọn ọmọ ṣe ní ká wá bí ó ti yẹ mo jẹ́rìí ẹ̀ kò yẹ ká máa ṣerú ẹ̀ gbogbo orú rádaràda ẹ̀ àwọn Bọ́lá Ahmed Tinubu wọn ò fẹ́rú ẹ̀ tó yẹ kó máa gbọ́ pé èyàn fóònù kiri kódà àwọn Koko Zaria tán bá gbọ́dọ̀ ẹ̀jọ̀ ń jẹ wọ́n ń ṣerú ẹ̀ ni wọ́n ń ṣe àwọn kí lórúkọ hamburger ní gbogbo my two ṣé ń ṣerú ẹ̀ ni wọn kì í ṣe MC Musiliu olú ọmọ tó jẹ́ ọ̀gá ṣé òun lè gbọ́ pé ẹ̀yin lọ yọ fóònù kínú ẹ̀ dùn. alaye má bínú sẹ ẹ kí mo ti ka tán fún yín ni ẹ má bínú ẹ má bínú alaye jẹ ẹ wò alaye jẹbu rẹ ẹ bẹ́ẹ̀ ti máa ń sọ pé ọbẹ̀ kì í mú nǹkan àgbà bíi titi yín kọ́ àti ti spider ó jọ ń mí bẹ́ẹ̀ ni fojú sí gan kéyin lẹ́yìn alaye lọ́rọ̀ kan ẹ má bínú sẹ gbọ́ ẹ má bínú ẹ bá ti pè mí lórí aago màá wá bá yín fún ara mi nì mi tó yín gbé jáde ẹ má bínú alaye sùn wo bi tí wọn gan lọ jọ tí wọn gan lọ jọ bọ̀tà kí ló ṣẹlẹ̀ gangan ṣé hip hop ló ń kọ́ tẹ́lẹ̀ yẹn ṣé tuntun ni àbí London youths. tún sà owó skul tó mọ fi rà. àbí eléré ẹjọ́ ló kàn pẹ̀lú owó skul fi rà ìwọ náà ṣe lọ gọ́ra ẹ̀ aláìgò sọ̀rọ̀ wo by this time of tomorrow máa bọ́ ń bì máa mú ajé fún ẹ méje ló máa fi gbà máa fún ẹ méje yẹn tán torí máa pò kéní o máa pe tààtà máa pe sly máa pe bàbá yibo èèyàn kan ló jẹ́ èèyàn mẹ́ta yẹn o àwọn àpè lawal rahim àti sọ́ọ̀sì yẹn ṣòtú fẹ́ gbọ́ màá tún wá pọ̀ mọ́ mi bábà a tún sọ sí ẹ̀ ọmọ tí yẹn wà kàtà ní fún pọ̀ mbẹ́ a tún sọ wà màá tún wá pọ̀ mọ́ mi náà hundred percent gbogbo Olégùṣì a tún sọ sí ẹ̀ má di sòrò ah ta ló ti ọmọlá London èyí Ebenezer London ọlọ́pàá ni wọn a tún sọ sí ẹ̀ dúpẹ́ ọmọ mi ah gbogbo má ṣí fúbọ́là ni ó máa tún sọ fatuwa gbọ́ kàṣókì ah ah ní kàtà ó máa mú fún ẹ jẹ́jẹ́ gbogbo ẹ̀jú lẹ́kì wá parí ẹ̀ tún bá gáàsì èèyàn ebẹ̀lì wọ́n máa mú fún ẹ má wọ̀ rí. mo jẹ́rìí ó ti tán alúkú ìwé ọmọ yẹn mo jẹ́rìí yẹn bẹ́sẹ̀ sọ fún mi láyé junction tó sọ yẹn mo ní ah, ah, junction americana. ẹ̀yẹ́ máa lọ nu mọ́tò ní tìǹbù ẹ̀yẹ́ máa lọ nu ẹ̀jọ̀ tó wáyé. ó ṣe sọ junction yẹn ìwọ́gbà ojúgbẹ́. <laughs> gba tiẹ̀ fàwáyà. aláyé kí ló ṣẹlẹ̀ tá a mọ gbọ́ tí fúnta ló fẹ́ mu. rọ bàbá yín ò kí mu gbogbo orú eléyìí mo ṣe ní kí fàwáyà kó ṣáà máa mú un léyìn náà ni. ta ni mo ta ni eléyìí kan tó bá mọ tí yẹn tó máa pa lórí o. ilẹ̀ fàwáyà àbó ṣe máa jẹ́ nìyẹn ó yẹ kó bó ṣe máa jẹ́ nìyẹn òun rèé. o ṣóun náà ń sọ ni tó bá mọ tí yóò lọ fọwọ́ bọ́ ju. ẹ kò ṣe ọwọ́ nìkan ó máa fi gíláàsì ojú ààbọ̀ bẹ́ẹ̀ ni o. ó tún sì mú náà mọ́ pọ́n tí ló pa bàbá ẹ̀. àwọn gagan aláyé ẹ̀yin mo fọ́ fún un. bí ìtàn mi ṣe lọ ni mo sọ fún yín lóòótọ́ tètè mi ò burú ju táwọn ẹgbẹ́ mi lọ ṣùgbọ́n kò tẹ́ mi lọ́rùn afa ẹ̀ ṣàánú ẹ gbà mí ẹ bá wọn bó ṣe ń lọ yóò tẹ́ mi lọ́rùn rárá ẹ jọ̀ọ́ ẹ bá wọn kò ṣe sí. asafurula asafurula asafurula iná aláhàgà fúru rahim Allahu akbar Allahu akbar jalla jalalu ẹ ọlọ́run tó sọ nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní àlùlà mọ́ àwòrán sátúlẹ̀ hàn bíyà lóòótọ́ ló fi àwa àfáà ṣe àrólé lórílẹ̀ àmọ́ ju gbogbo ẹ̀ lọ iná làálà pé lè ṣe nǹkan díẹ̀ gbogbo ohun ṣíṣe láyé ìkápọ̀ ọlọ́run ló pín sí wọn kàn fi àwa ṣe àtẹ̀gùn ni Allahu Akbar Allahu Akbar Allahu Akbar jalla jalalu jalla arákùnrin ìyá tó bí yín kọ́ wọ́n wà ìyá mi wà. Alhamdulillah, kẹsíra rabbil alamin. ìdí tí mo fi béèrè báyìí ni pé tó bá jẹ́ nínú ntàrí abiyamọ gidi ènìyàn tó bí yín ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni wọ́n sì ń wà lórí àdúrà fún yín bí ọlọ́run gan ti sọ pé àdìó ní fásitì àdìbìlà kan ó ní ẹ pè mí ọlọ́run ó sì dá yín lóhùn kíkankíkan ni wọ́n bẹ lọ́run lórí yín. afa ẹ níbi tí ẹ sọ̀rọ̀ tí ẹ parọ́ dé ṣé ẹni tí ń bá pè wọ́n kó jẹ́ lọ́sàn-án ni kó jẹ́ lóru ni kán tó sọ nǹkan kan lẹ́nu àdúrà ni màá kọ́kọ́ ṣe wọ́n máa ń ṣàdúrà fún mi. alhamdulilayi ṣé mo lè bá ń sọ nǹkan kan tí jù tọrọ ṣe é sì gbàgbọ́. àdúrà tẹ́ ń rí onídàáwá mùsùlùmí bí wọ́n ti wá ń ṣe tó ǹjẹ́ mọ̀ pé àdúrà yìí kò gbalẹ̀ lórí kàkà kí àdúrà náà gbà òdì ní ń bọ́ sí. àdúrà tí màmí ń ṣe fún mi ò gbà òdì ló ń bọ́ sí. tí ẹ bá wá gbà sí mi lẹ́nu ó sàn kẹ́ sọ fún un kí wọ́n má fi àkókò ṣòfò torí pé àìmọye ọjọ́ àìmọye oṣù àìmọye ọdún tí wọ́n bá jòkó tí ń gbàdúrà lé lórí bákan náà ni ó máa já sí òdì tí ó máa bọ́ sí nì ọ̀nà àkóyọ ọbẹ̀ ni pé ẹ̀yin gan alára tẹ́ bá lè jòkó àdúrà lórí ara yín ẹ̀rọ náà lọ. láyéláyé ọlọ́run ò ní jẹ́ kí n ríru ẹ̀ ẹlẹ́dàá mi ò tiẹ̀ ní gbarú ẹ̀ láyé wípé àdúrà tí èmi tí mo bí ẹ ń gbà fọmọ mi pé òdì ló ń bọ́ sí lára ẹ̀ mi ò gbọ́ rí. Ah, ah. ẹ wo màmí wọ́n ṣe sọ fún mi nìyẹn o nígbà tí gbogbo ẹ̀ dẹ́rùn rí bó ṣe ń rí ìyẹn ló jẹ́ kí n tọ̀ àwọn aláfàá lọ ẹ wò màmí tí làbàṣà ti ṣe gbé ẹ jẹ́ kí n máa lọ sílùú làlà ó ti sú mi wo sórí gbogbo nǹkan tó lè dé bẹ́ẹ̀ dá láyé yìí kò sádánwò náà tó lè dé tí ò ní solution solution máa wà ní n ta máa ṣe síkù ni ìṣòro ah, ah, bá dé bọ́mọkùnrin kò ní fàdúrà sílẹ̀ ó wá ló fẹ́ kú òǹbí níbo ah, ló fẹ́ máa lọ a jẹ́ pé mi gangan fúnra mi mo ti ṣetán láti tún múra àdúrà gidi nìyẹn máa múra sádùúrà mi ni mo dẹ̀ mọ̀ pé lágbára ọlọ́run àdúrà mi máa gbà lórí ẹ̀ ìwọ ni kò fọkàn ẹ balẹ̀ kò sí wàhálà ẹ kí ni tó fẹ́ jẹ. ẹ wo màmí ẹ fọ̀rọ̀ oúnjẹ lẹ kí n ṣe ọ̀rọ̀ oúnjẹ ló wà lẹ́yìn sí a ní tó ń ṣẹlẹ̀ sí mi inú mi ò dùn sí inú mi ò dùn sí rárá o ẹwẹ ẹwẹ ẹ̀gbọ́n mi àwọn tó ń tún lọ skul gbogbo nǹkan wọn lọ bó ṣe yẹ kó lọ èmi tí mo kàwé tí mo ṣe gbẹ tí ẹ wo bí gbogbo nǹkan mi ṣe. fi orí tí wọ́n mú wáyé lòun mú wáyé fi lẹ̀. Ah, ah, bóyá eh. kẹ́yìn fàdúrà ti yín lẹ́fọ̀ọ́ náà kí n tiẹ̀ tẹ́ra má dúrà fúnra mi náà ẹ jẹ́ kí n gbà fúnra mi bóyá ó máa gbà. Ọlọ́run ò ní jẹ́ kémi fàdúrà lẹ̀ fọmọ tèmi kí n má gbàdúrà fún ẹ mo má má gbà fún ẹ ni o ìyẹn ò ní kíwọ náà má gbà gbogbo ẹ náà má fi ṣiṣẹ́ pọ̀ mọ́ra wọn ni. àdúrà ìyá lórí ọmọ ó ṣe kókó wo mi ò mi ò ní ìyá jẹ́ mi ò lóṣó o mi ò mọ̀jú kí n pọ́ lọ́hùn lọ o mi ò dẹ̀ ń ṣèkà fún yàn ọwọ́ mi rè funfun ni. àìmọye ìgbà tí mò ń jí lóru tí mò ń bọ́ tí bọ́lá ṣe jẹ̀dá mi tí mò ń gbàdúrà fún ẹ wò ó tó bá yẹ pámọ̀là ló fẹ́ jẹ àbẹ́bà ọbẹ̀ ti wà nílé èwo ni kí n ṣe fún ẹ èmi ò lè jẹ́ kó máa fi inú òfìfo máa dúdú kó fi jókòó kalẹ̀ o ẹ́ ó máa jẹun ó máa jẹun ọkọ mi kò jẹun ni ẹ́. wo fọkàn ìbàlẹ̀ lágbára ọlọ́run ohun tí ò tó ó sì máa padà wá ṣe. bàbá ẹ̀sùn kan pump sí èsù. ọlọ́run mi ló gbé sí. Ah, ọ̀rẹ́ mi èèyàn ní ẹ o jíkan pàkan kò kan lóorun. àǹjẹ̀nú èèyàn tí májèlé èrò kọ á mm-hmm. pè lọ́rùn kọ̀ jẹ́ ọ̀tà kókó múrántẹ́ a sọ̀rọ̀ bí ẹni mọ̀ tẹ́lẹ̀. èmi náà ni. bọ́ ọba dúró tí yẹn bí gbàtọ́ lọ́wọ́ bá ń bẹ lẹ́yìn. ọlọ́run ni kò ṣe mí. mo mọ̀ pé tó ọba tiẹ̀ wá ń bínú gbogbo ọkùnrin ayé ti ń bínú. bẹ́ẹ̀ ni wọ́n bínú nìyẹn wọ́n á jọ ní <laughs> gbogbo. bẹ́ẹ̀ mo dúpẹ́ o. wọ́n fi o èmi wá dúpẹ́ tèmi ni wípé yìnyín yìí lọ́nà ẹgbẹ̀fà ẹ̀yìn tí ọba yìí lọ́nà ẹgbẹ̀fà ọ̀sẹ̀ gidi ni gbèjì bẹ́ẹ̀ni dúpẹ́ tèmi. bẹ́ẹ̀ni ọpẹ́ ni ọpẹ́ ìwà tiẹ̀ náà dáa ju kí gbogbo yẹn má ṣẹlẹ̀. ẹ wo bàbá èṣù mo fọ́ fún yín o mo fọ́ fún yín pieces ni o ẹ̀yin gangan lè yàn èèyàn tí yẹ kí yàn máa lọ sábà olóore lẹ́jẹ́ sí wa o igi lẹ́yìn ọgbà lẹ́jẹ́ sí wa ẹ wo ẹ má yẹ kí mi tàn yín ibi tẹ́ ẹ ṣòro dé ẹ̀yin gangan lè ṣù ṣe gbogbo ojú yín tí mò ń èṣù ń bá yín jẹun ẹ wo èṣù á máa tì í lẹ́yìn èṣù ò ní yọwọ́ lẹ́yìn yín èṣù ò ní jáwọ́ lọ́rọ̀ yín èṣù á ṣe yín lọ ni ẹ wo ọlọ́run á fi kún fún yín èṣù á dúró tì yín ṣẹ́ni tó èṣù bá ń ṣe lọ tẹ́yìn tó dúró tì ọlọ́run wà lẹ́yìn ẹ̀ ni o wàhálà ìmúgbé fún yín tán ẹ wo ẹ má kí n tàn yín ẹni wà àná tẹ bá wa lé ee baba ẹ̀yin kan máa fọ́nsìn ó ti lọ rà lùbọ́sà ilẹ̀ haúsá ni àlùbọ́sà ò sí nítòsí ilẹ̀ tí wá ń bì. bàbá èsù jẹ́ gbọ́ lẹ́rìí kan eh. kọ́mọdún tòsí nbọ kùtàǹgùrà lọ́wọ́. èsì náà gbé nọ́mbà wán yẹ nọ́mbà wán. kókó ntòjì àwa gangan rèé. Eh, Sir Frank. ní ibi iṣẹ́ wa hmm. àwọn federal government wọ́n nínú àwọn ìdìbò àti ìsìn ah, àwọn state government wọ́n nínú àwọn dùn ah, pàápàá local government eh. wọ́n wá sóore fún wa àwọn àròpé orí tí wọ́n ṣe fún wa yìí kò gbọdọ̀ já wa nìkan wọ́n fún amọ́ta mẹ́ta àwa ah! rò pé ẹnìkan kì í jẹ kílẹ̀ ọ̀fẹ́ àwa rí pé inú mẹ́ta òun ká mọ́ kan fún ọ ah! kọ́ lórí kí èṣù ti mọ́kà àwọn ẹ̀kọ́ méjì tó kúkà ló ti fún yín. ìyá díẹ̀ rẹ mi. ẹ wo bàbá èṣù ẹ ní bínú sí wa ń ṣeré mẹ́ka mẹ́tẹ̀ẹ̀ta ẹnì ká kó lé lọ́wọ́ báyìí ṣùgbọ́n ṣàtúrọ̀ wọn ti wá tá a jọ wà aláti fún wọn méjì ká mẹ́rin kan fẹ́yìn bóyá jẹ́ nìyẹn kẹtọ́ wa máa wo bàbá èṣù ní agbára ọlọ́wọ́n ọba tẹ bá ti múra tẹ́ ń lọ mẹ́ka báyìí ẹ ní bá ló kà lọ international ah, ojú fi ti ń bolówó alátàárọ̀ ọmọ five ti pẹ́ gan bíbá yìí o chairman tuntun wà bíbá yìí. àti gbádùn pa anybody ọjà ti post me anybody nù. yóò gbọ́ bẹ́ẹ̀ yẹn ah, ẹ máa gbọ́ kára bọ̀ ah, àwọn ti ṣe sí alọ́mí báyìí ó pọ̀ gan-an sí lánlá. aláì kọ́kọ́ ṣe é wọlé. ọ̀nà òmùlẹ́kùn àgbọ̀ kára bọ̀ máa gan o ti tọ́jú o àwọn wà ń ṣe. ọlọ́run. ẹ

wá ìfẹ́ yìí náà lẹ̀ ẹ wò mí kẹ́lẹ́ bá mọ̀ pẹ̀lú mi dùn ara mi yá gágá ó dá mọ́ dáàbò fún ọmọ rà ìwọ ọ̀rọ̀ a máa dáàbò tọ́sùn lónìí yẹn o. ọlọ́run dọ́kítà oṣù ajẹ́ ni ẹ sábà rí ìjọba ìtànṣe lọ́wọ́ ẹ̀ ìjọba jẹ́ kí n jẹ ni gbogbo ìgbàkúgbà tẹ bá fẹ́ nǹkan kan ẹ máa pọ̀ ilé ìwé ọ̀dọ̀ gbogbo wa ni òkè sọ nǹkan mọ́ ni o àbí ọmọ rẹ ọlọ́wọ́ ẹ máa jẹ́ ni ẹ̀ láyé. bí alága ti sọ alága tuntun ẹ máa jẹ́ ni ẹ tẹ bá ṣáà ti ń bọ̀ ẹ́ ẹ má pè lórí aago ẹyẹ kankan lẹkùn kálẹ̀ wọlé straight. ẹ gbọ́ máa yẹ sọ ṣàbẹ́nù ọlọ́run nnpc ní fásitì wa ó bẹ́ ó tú omi jáde ká gbé ní bọ́ọ̀lù spẹ́ẹ̀lù sí ẹ láṣẹ. aláì kò sí wèrè o mo bẹ́ẹ̀rí fún ẹ mo fọ́ fún ẹ gan o ogun fọ́ fógo ni Ronaldo fọ́ lo Davido lásán Davido fọ́ ajé. ẹ wá rí i ní orúkọ mi àtòrí alága tuntun. bẹ́ẹ̀ni ó wà nílẹ̀ tẹ bá ń gbọ́ ẹ máa jó ẹ máa yọ tẹ́rì ọ̀tá bí yẹn sì ọ̀rọ̀ bí yẹn sì. ọ̀wà ni tán bẹ̀ òní tán bẹ̀ kámẹ́rì ká ìpọ̀ mọ́lá bóore o. ìṣàbẹ̀rù kìkì kìkì. òkú àgbálẹ̀ yìí gbọ́dọ̀ ní o ṣe bó ṣe rí nìyẹn èèyàn kan kì í jẹ́ kí lù fẹ́ ìwọ náà gbọ́dọ̀ ṣe ọdún mẹ́jọ tiẹ̀ tó máa pé á hmm. pé pérépéré tó bá wá pé àwa tún ṣe election yẹn tàbá wá ṣe bó o bá wọlé kò tún ṣe lọ nìyẹn bàbá èṣù èṣù bàbá ọ̀dà bí kí n mọ̀ lọ. Shabanu èyí yàtọ̀ sáwọn kọjá rẹ̀ lọ. Shabanu Shabanu Shabanu. ó ṣe ń jẹ́ ìyẹn lọ Shabanu gbẹgbẹgbẹ èṣù gángan èmi gángan nìyẹn ibi ilé èṣù èmi gángan rè àwọn ilé èṣù èṣù ó ń gángan èṣù èṣù òdà báwọn ilé ìbára lọ sí mẹ́dínà wọ́n á sọ fún mi àárín iná òmòsàn kòkó ọmọ ìyá mi nìyẹn ó kọjá bí gbọ́dọ̀ lọ rú ẹ̀ ẹ̀ ṣáà ṣe jẹ́jẹ́ jẹ́jẹ́ o jẹ́jẹ́ o bàbá yà make sure kò ṣe jẹ́jẹ́ o o ṣe o mú bá bẹ́ẹ̀. o dà o ẹ ṣe o ẹ ṣe jẹjẹ jẹjẹ ẹ bá wa yà ẹ bá wa yà ni ẹ bá wa yà ni. wọ́n ti ṣáàmánù ó ṣe bẹ̀bẹ̀ o gan-an ó ṣe kékeré o ó ti mú mẹ́ka wà ah, ah, ah. fún mi. ó mẹ́ka wà fún mi àbáyé ọmọ aláàjì.

ọ̀rẹ́ mò ń bi ẹ́ pé kí ló dé tó kó kúrò lé o ò dá mi lóhùn ẹ́n tó bá tiẹ̀ wá jẹ́ pé ìwà àtọkọ ẹ̀ ń jà ṣé bó máa sọ fún mi a máa mú bá a ṣe máa lọ bẹ̀ mọ́ ọ́n ìjà. ẹ. ìjà ṣá. ṣé nàá. tó bá jẹ́jà ni òye yẹn máa ti ẹ̀ dàkẹ́. ibi ah, òre ah. ìgbà tó lóun máa dá mi sílé ayé tó rán mi wá sílé ayé kò kò rán mi wá fún yíyà jẹ o ah, kí ló dé tí màá rí àlẹ́ tí màá jókòó síbẹ̀ mo ní nǹkan tó dùn mí rí lọ́dọ̀ Kóredé mo ní ó ju ìyá lọ ó jẹ́ mọ̀ pé bó ṣe ń wò mí oyún mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ló ti bàjẹ́ mọ́ mi lára ó ah, ah, mọ̀ ṣé mi ì sọ fún ẹni ṣé last one tó tó tó máa bàjẹ́ mọ́ mi lára báyìí ọlọ́run ni ò pa mí ẹbí mi fẹ́ lọ lọ́nà ṣé tó pé mi kì í sọ gbogbo nǹkan tó máa ń ṣe fún mi. ìlú gbogbo ìlú gbogbo rẹ ti máa sọ wípé ẹni tí ò ní kọ́bọ̀ lápò ni mo ti fẹ́ jókòó ti àná ọkọ mi sálárì ẹ̀ kò tó ra ráìsì tí ah. mo fẹ́ parẹ́ mi sálárì ò tó nǹkan rárá níbi tó tún wá wọ́ọ̀sì ọ̀ tún ti wá sáàkì hmm. lówó tí ò tó tẹ́lẹ̀ wọ́n tún ti sáàkì ah, ah, ah. ṣé wọ́n mi wọn ò rí nǹkan kan ṣe sí mi àbáwọn fúnra wọn ṣé wọn jáde sọ̀rọ̀ ara wọn. mi ò mọ yẹn o mi ò mọ fún wọn o àmọ́ nǹkan tí mi kọ́ notice náà ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ni pé ẹ̀gbọ́n ẹ̀ bàbá èṣù sórí bí ọkùnrin yẹn ṣe jẹ́ ìgboro gidi tó tó jọmọ̀ ta gidi tó ní lárí ju kúròdé lọ. kí ló ń sọ yìí nígbà tí oyún tó bàjẹ́ last lára mi tó bàjẹ́ tí mo fi wà lọ́sítù mọ́tò tuntun báyìí ló gbé wa kà mí mọ́ ọsítù tó sọ pé òun wá wò mí jọ nítorí ọlọ́run ẹni tó mọ̀ bó ṣe lùzọ oyún tó wà lọ́sítù tó ń ronú tó wá gbé mọ́tò tuntun tó wá gbé ka mọ́tò ń bẹ̀ tó ń sọ pé ó ra mọ́tò tuntun jọ irú irú kí nìyẹn ẹ wọn ní kí n má kẹrù mi irú irú nọ́ọ̀sẹ̀sì wo ló ṣẹlẹ̀ fámìlì mo kẹrù mi tẹ̀fẹ̀tẹ̀fẹ̀ lọ́mọ ẹ̀ kéèyàn ṣorí burúkú ah jọ o. ọ̀rẹ́ ó tó kò ṣe bẹ́ẹ̀ lóòótọ́ mi ṣáà wà ní pé kò kẹ́rù ẹ̀ padà síbẹ̀. ìwọ tó bá tiẹ̀ sọ pé ṣé mi gan máa ó ga ọ́. ìlú iná la kúkú wà àbí kí la fẹ́ bọ́ lọ́hùn fa. ó mà ga o ìyàwó àtọmọ nǹkan. àdúpẹ́ àlàáfíà àdúpẹ́ àdúpẹ́. Ah, akóredé má sọ fún mi pé iṣẹ́ ló ń wá o. in fact o jánà so if um, company kan wà ń sàlẹ̀ mbẹ́ yẹn yà ibẹ̀ ni mo wá àwọn náà nà fún wa lápọ̀npẹ́n pé ká wálé ni nígbà tí mo dẹ̀ tún máa débẹ̀ wọ́n sọ pé àwọn ò nídìí staff mi. Ah, ah, ó ga o bọ́ ah pẹ̀lú bó ṣe brilliant nígbà tá a wà ní school pé kò sì wà lẹ́nu pa àwọn aṣẹ yìí. ọ̀rẹ́ o kú mọ̀ pé mo wà ní ibì kan tẹ́lẹ̀. yà sure sure sure. pẹ̀lú ọ̀rọ̀ economy meltdown yìí wọ́n láwọn ò lè pay gbogbo àwọn staff àwọn mọ́ pé so kí àwa kan máa lọ. so uh, unfortunately mo wà nú àwọn tí wọ́n dá dúró. ìdí nìyẹn tí a tún fi ń wáṣẹ́ káàkiri ó dẹ̀ mọ̀ pé ọ̀rọ̀ lùi kì í ṣe bí èèyàn ṣe mọ̀wé ni akúrèdé kí la fẹ́ ṣe báyìí o. ok ṣé ọmọ tó máa ṣẹlẹ̀ èmi náà máa bá àwọn colleague mi kankan sọ̀rọ̀ you understand as regards you so anything tán bá sọ màá jẹ́ kó mọ̀ but all the same gba business card mi make sure pé o pè mí ní next week you understand pè mí next week o so ti yẹ so gbogbo bó bá ṣe ń lọ màá lè fún ẹ feedback and gbogbo ẹ jù bẹ́ẹ̀ lọ àdúrà you understand. Yeah make sure pé o pè mí o. ṣáàdì ah, eh, bó ló ń lọ bóyá kò gbé mi dání. ẹ eh, níbi street kẹta ń bi bẹ̀ yẹn ilé tó wà lẹ́gbẹ̀ẹ́ yẹn báyìí mo fẹ́ rí sọ̀fì omi kan bẹ́ẹ̀ ni. ṣé kí n kú dúró gbà yẹn. ah um, no. tó bá ti di next week ni wọ́n ṣáà pè mí má bò ó òkè lè ṣe iṣẹ́ rẹ̀ iṣẹ́ rẹ̀ iṣẹ́ rẹ̀ next week pè mí o oṣù àlà ìbá máa pẹ́ kó tó di next week. ọ̀sán rẹ̀ ọ̀sán everybody all right now kò dẹ̀ mọ nǹkan kan gbà táwọn àṣẹ ọlọ́run ṣàánú wa kí ló ṣe ẹ̀ náà lójú ìlú. inú wa dùn púpọ̀ fi hun iṣẹ́ takuntakun tẹ̀ ń ṣe lórí community wa <laughs> akitiyan yín sì ni ẹ̀ẹ́dẹ́ kó rẹ̀yìn jọkàn rí ẹ ṣé àdúpẹ́ púpọ̀ gan-an àdúrà là máa ń ṣe fún yín gbogbo tẹ̀ ń ṣe yìí tó èrè rẹ̀ ń bọ̀ lọ́jọ́ iwájú ẹ ṣé àdúpẹ́ gan-an o. bàbá èṣù ẹ má bẹ̀rù pé mo pè yín ní bàbá èṣù o nǹkan tó gbé wá sọ́dọ̀ yín kò kọjá àwọn olè tó ń dà wá láàmú lọ tẹ́yìn náà bá gbàgbé ní nọ́mbà twenty five ogolowa street àwọn olè wá dà láàmú bẹ́ẹ̀ ní two weeks àwọn ọlọ́dẹ tó dẹ̀yìn iṣẹ́ àdúgbò wa yín gbà àti wọn dànù àwọn fẹ́ gba àwọn ọlọ́dẹ míì gbogbo tá a ti wọlé ọ̀dẹ̀ mi lọ bíi three hundred thousand ṣùgbọ́n gbà tá a rèé sówó láàrin wa pẹ̀lú tó wà ní port community àrípò kó rán twenty thousand naira kó pé yẹn la ṣe ní ká wá sọ́dọ̀ yẹn bóyá ẹ lè assist wa. ọ̀gá ah, ah, ṣe rí ìtòṣẹlẹ̀ ní ìjọ tẹ̀sán yẹn èmi ò sì lé a lọ rìn àjò pẹ̀lú àwọn ọmọ mi kankan àṣàlọ mọ̀bílù wọn àṣẹ dáná ṣe rí ilé tí wọ́n lọ yẹn ilé tán ti lọ rọ́ọ̀bù yẹn gangan ilé àwọn bàbá ọmọ mi kan ni aloma starboy gbogbo kenya ṣe ìwọ mọ wọn <laughs> torí wọ́n sọ mo ti rójú ẹ náà rí dáadáa wọ́n sọ bẹ́ẹ̀ ó dùn mí gan ó dùn mi mo ní ha ilé àwọn àlòmà àmọ́ ọlọ́run yọ wọ́n mi ò sí lára nì kò sí dá máa bọ́ lọ́hùn fa kánú lọ jẹ́ àjọ ń gbé ní bí irú ẹgbẹ́ kanlékanlé ni <laughs> lórí àwọn náà ò bá ríra wọn àmọ́ àti fìyẹn lẹ́fọ̀ lọ́hùn ìyẹn ti lọ bẹ̀rẹ̀ àwọn ọmọ mi tó wà ń lé ṣe náà sọ pé ara ń kàn wọ́n níbí ara ń kàn wọ́n bí èyí pàwọ́ yẹn àti gẹ̀ wọ́n wà ráǹdì náà kọ́ dúró rè pé ìyá yín ẹgbẹ́ wọlé yẹn wá bí wọ́n ti gbé pọ́ǹpì dúró. ìjẹ́rìí ẹ mọ́ fi ó dá mi lójú kú ni bó ṣe wà etí àmọ́ ìyẹn ti lọ náà nìyẹn ó ti lọ màá nǹkan tó wà nílẹ̀ àmọ́ tá a lè ṣe náà captain èló ni káàṣì táwa ní lọ́wọ́ báyìí. lẹ́yìn gbogbo àwọn expenses tá a ti mi èyí tó kù lọ́wọ́ mi mo lẹ pé a fẹ́ pín fáwọn èèyàn láàárọ̀ that's the only cash tí mo ní lọ́wọ́. àwọn yìí máa ń wà lẹ́yìn ẹ̀yẹ ńkọ́. àwọn ètò ìsọ̀ yẹn báǹkì ni àwọn yẹn máa ń wà wọn ná kọ́bọ̀ mọ́ náírà nìkan ló máa ń ná. mo mọ mo mojú owó wọn náà mọ. tí ẹni cash tó bá wà mo fáwọn bàbá ẹ̀ẹ̀kan fi yẹn lọ dí bẹ́ẹ̀ ìta máa pín ìwà lọ́gbà yẹn wá báńkì fáwọn èèyàn ìjẹ́ hmm. bó ṣe jẹ́ ẹ pẹ̀lẹ́ bàbá ẹ kú rìn ẹ pẹ̀lẹ́ ẹ kó fún bàbá ẹ má ní ìjẹ ẹ má bínú ọ. Mr. Túnbàmí ẹ ṣe gan o ẹ ṣeun o ohun tí àwọn àgbà máa ń wí ni pé ohun tá a bá ṣe lónìí ìtàn ni ó dà lọ́la gbogbo ohun tẹ̀ ń ṣe fún wa a máa ń fún yín ní àdúrà ni àdíǹde àrọ́mọdé o. àṣẹ àṣẹ. ẹ ẹ wò sá ṣe rí owó tẹ fún wa yìí inú mi dùn gan inú tèmi nìkan kọ́ ló dùn inú gba community dùn gan-an ni o ṣùgbọ́n àfẹ́ kó jẹ́ pé olówó yìí nìkan ló máa dúró sí ẹ lórí tẹ ń bá yín sọ yẹn náà. bẹ́ẹ̀ni nípa ìpàdé tá a máa ń ṣe ń community wa bó ṣe ẹ̀ẹ̀kan lóṣù mẹ́ta afẹ́kẹ́ mọ́ wa yọjú sí wa nípàdé yìí ẹ̀ lè máa fún wa nímọ̀ràn àti ìgbésẹ̀ míì tá a bá gbé tí gbogbo nǹkan fi máa lọ déédéé. mo ti gbọ́ ìtẹ́ ẹ̀sán yẹn dá àmọ́ lẹ́ẹ̀sìn ó mẹ́ ṣé ẹ mọ̀ pé àwa alágbára à ń jókòó lójú kan ká máa lọ káàkiri káàkiri ká lọ máa mọ bí nǹkan ṣe máa dá àmọ́ tó bá jẹ́ gbà tí ń bá wà available nílé màá wá àbí kí n rán àwọn ọmọ mi wá àwọn forífọ́gò wà ń bí nógọ́kì wà ń bí wà ń pàwáyà gbogbo wọn lè wà ṣó ti yé yín àmọ́ tí n bá ti wà lárand èmi náà yọjú sí i ló ti yé yìí. ní bá ti ń wá náà yìí náà lè wá. bẹ́ẹ̀ ni ó ti tán ó ti tán ẹ bá ti bẹ́ẹ̀ ẹ irọ́ ẹgbẹ́ máa lọ ah gbọ́dọ̀ lọ kí ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹ ń wọ ẹ lè wà léètè o náà ń ṣe bẹ́ẹ̀ ẹ akọ̀wé ẹ sọ fún àwọn pàwáyà kan kó àwọn gbogbo fọ̀nà ọ̀gá o ẹ kíní àpẹta ọ̀tà ẹni kan kó gbogbo ẹ̀ kan fáwọn bàbá ẹ̀hán kan fún wọn ẹ jẹ́ kẹ́ ẹ ṣe fà. Túndé o bí gbogbo ẹ̀ ṣe lọ nìyẹn in fact sori láti ìgbà tí ìyàwó mi ti kúrò lọ́dọ̀ mi báyìí ṣe ló dàbí pé kí n para mi gbogbo nǹkan pátápátá ló dojúrú ṣùwárì tó burú jù bẹ́ẹ̀ kí kúkú ṣe pé mi ò lè jẹun ṣùgbọ́n owó tí màá fi ra oúnjẹ náà ń kọ́ owó náà dà gbogbo owó pátápátá tí mo rí ìgbésí ayé mi orí ìyàwó mi ọ̀hún náà mo kúkú nà lé. ó ga ó ó ga ó ah! akóredé ọ̀rọ̀ obìnrin lórí yẹn o ìgbà tó bá ń da wàá rí wọn tó máa máa yọ̀ mọ́ ẹ tó bá ti kan díẹ̀ báyìí wọ́n ti fò lọ bí ẹyẹ nìyẹn o but ọmọkùnrin náà tó bá fẹ́ gbéyàwó sílé ó ti dọdọ́ pé kó ṣiṣẹ́ kárakára wo akóredé jẹ́ ká gbé yẹn ti sẹ́gbẹ̀ẹ́ ní tí mo nígbàgbọ́ ni pé ó máa dáa you understand èmi gan mo ti sapá mi mo ti bọ́gà mi kan sọ̀rọ̀ and he told me ó ní pé by next week feedback máa ṣẹlẹ̀ with that prayer tí mo sọ fún ẹgbà yẹn náà you understand mo sọ pé everything na turn green wọ́n máa wà okay So ti yẹ so ìwọ kan fọkàn ẹ balẹ̀ o ò nídìí láti ní kò ń ronú kankan o ọ̀pọ̀ ọ̀pọ̀ family ni gbogbo irú àwọn tragedy kankan báyìí náà wà o à ń lọ lépa fẹ́ lọ jẹun kò jẹ́ ká mọ ẹni tó jẹ́ pé gàrí ló lọ́ mú o sọ̀rọ̀ mi yẹ gbogbo fámìlì lóní tiẹ̀ sùn fọkùnrin balẹ̀ ní tí mo ní gbàgbọ́ òun ni kó máa dà ṣé torí ẹ̀ ló ṣe wá wá kó dúró báyìí ah, ah, mú nǹkan náà kí ló fẹ́ mu. wo ọ̀rẹ́ mo ní kọ́rọ̀ mi má dàbí tẹ́lẹ̀wù ẹ̀tù ni ó lọ lé ọ̀rẹ́ ó fẹ́ lọ yá ẹ̀wù ẹ̀tù ó débẹ̀ ó ba oúnjẹ ó jókòó tì ẹlòmíì dé mú ẹ̀wù ẹ̀tù ó mú yẹn lọ ìyẹn ni mo ní kí n ṣe. àkọlẹ̀ <laughs> ṣe ìwà àtàwọn àwọn ọ̀rọ̀ ìbílẹ̀ yìí ó ti gbàgbé ẹ̀ láti sùn. wo ní tó ń dunni ló ń pọ̀ lọ́rọ̀ ẹ̀ ni. kí ló bá mú jàre kó sọ̀rọ̀. ẹ̀kan fún mi ní hùkùhùkù. bọ́ọ̀mọ̀. ago ni. abayẹ abayẹ ni yóò yẹ sọ fún mi pé kò tún lọ. sọrí tí n bá sọ àdá ìkalẹ̀ sí olórí. kí ló ṣe ìwọ ṣé àwa ò rí pé aago àti lónìí. èmi kò mọ ẹ rí. ṣé ìgbìmọ̀ ebi apa ìwọ wọ láì ẹ fún mi ní àìbọ̀ wọ láì kí n pa ẹ lé. arákùnrin ta wọ́. ṣé yóò mọ̀ mí ni. ta ni wọ. èmi pa wáyà ó ṣe máa jẹ́ nìyẹn máa jẹ́ bẹ́ẹ̀ nìyẹn ọ̀nà èmi ọmọ bàbá èṣù. ọmọ bàbá èṣù ni wọ ta ló bàbá èṣù. Ah! ẹ mọ bàbá èṣù. ọmọ bàbá náà jẹ́ kí n pe chairman. ó ti wá jẹ́ pé ọmọ àbẹ́sù ni ọ́ ṣé kò ń ṣe àdúgbò yìí ni wọ́n ń gbé ni. o gbọ́ pé lẹ́yìn aago méjìlá gbogbo tó bá túbọ̀ kò sóde àbí ṣé bẹ́ẹ̀ jọ sòfin bíbá yẹn. ẹyẹ mọ ẹ kí n pe chairman. ẹ ní sùn. hello chairman ẹ kú àjẹ ẹ ṣeun a rí ọmọkùnrin kan nísìn wọn á ní kí n béèrè pé irú ọṣẹ wo ní ká fi gún ó dà ẹ bá lọ́dọ̀ wa láàárọ̀ la. àwẹ̀ wo bí dáadáa sórí àbórí sórí àbórí ó yá dìde gà sókè. iná wọ́n ti gà sókè. tásì ní ìṣàbù yìí náà. wojú mi dáadáa sórí a máa fi ẹjọ́ fún ara ẹjẹ́ ń dá àdúgbò yìí rú ni àbí wọ́n lè sọ fún wa tẹ́lẹ̀ tẹ́lẹ̀ káwọn náà tó gbàṣẹ́ ó yá kúnlẹ̀ síbẹ̀ yẹn. kúnlẹ̀ síbẹ̀ kúnlẹ̀ ní ìṣe ní ìkúni ayé awa. ó yá má dẹ̀wọ́ ìwà má dẹ̀wọ́ ó yá lọ bẹ̀rẹ̀ kọ́ lọ gbéjú wa. ayé rẹ ti bàjẹ́ lálẹ́ yìí. ó yá kí ló jẹ́. ní ìkúni náà àti mi doing sir. níṣẹ́ yẹn kankan de pa. yes èmi á pa yìí o wọ̀lá. ó yà filẹ̀ filẹ̀ kò ní ìdíkọ̀ pa ó gbé dìde fún mi gbé dìde fún mi gbé dìde fún mi. kata doing sir. mi doing sir. oyi. Yeah kí ló dé tó báyìí kí làwọn ọmọ mi ṣe fún ọ. kí n dò ní kí n dò náà ṣe ló ti àwọn mi ẹ̀rù bá mi mo rí pa wáyà mo ní yẹn pa wáyà ta ló ṣe báyìí wọ́n àwọn ọlọ́dẹ àdúgbò àdúgbò wa tẹ̀mí ìsanwó fún àwọn náà ṣe báyìí ta ló fà á wọ́n ní látọ̀dọ̀ ṣíàmà wọn ṣíàmà nù tí mo mọ̀ èmi náà débi. bàbá èṣù filẹ̀ yẹ iṣu. lóòótọ́ ni wọ́n pè mí ní pé wọ́n mú olè kan àmọ́ sẹ́mi gbọ́ òun ní pé ní wọn ò tẹ̀ mọ̀ pé wọn sọ pé ọmọ rẹ ni o <laughs> ní tí wọ́n sọ fún mi ni pé ẹnìkan ni wọ́n mú ẹnìkan ni wọ́n mú ta ni wọ́n mú èmi dé àwọn àlejò ọdẹ tí mo ta àdẹ̀sẹ̀ gbà àwọn ni hmm. sọ wọ́n mọ̀ pé òfin tó mú eléégún ló mẹ́lẹ́ hàn. Ah! gbogbo ohun mi àjọṣe ni bẹ́ẹ̀ni kẹ́ni tí wọ́n bá ti ní kí wọ́n mọ̀ mú tàbí ẹ̀kọ́ ni. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni sórí ọ̀rọ̀ tó sọ láti yẹn dájú òfin tó mú elégún òun náà ló tún mẹ́lẹ́yà <laughs> òfin tó mú pàwáyà òun náà ló máa mú wọn náà báyìí ṣó bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni mo sọ fún yẹn sórí olórí burúkú ni gbogbo àwọn tí wọ́n bílí gbogbo yẹn sórí ká fi chairman sí orí ọ̀rọ̀ àkànlé ni o ìkan náà ni gbogbo wa gbàgbé chairman àdúgbò àjọ nílé bẹ́ẹ̀ ni ṣó ti yẹ èmi náà wá ju ẹ lójú báyìí òfin tí wọ́n ṣe yẹn tí ó fi affect pa wáyà èmi náà ṣòfin yẹn bí wàá lè sọ fún àwọn security ẹ pé nǹkan báyìí báyìí òfin tí mo ṣe o ó dá o àbí kò dá o ó ti yé ẹ. fáwọn mọ̀ ní kálẹ̀. mọ́fì díjẹ ẹ̀ẹ́dọ́ yìí bàbá sí àgbà ó ṣe ní ẹ̀fọn náà wọ́n ti wọ́n jẹ́ ẹ̀ẹ́dọ́ bàbá gbà wọ́n bá gbà. dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ká ní wọ́n ròyìn fún mi mi ò mójú mi débẹ̀ ni kódà mi ní mọ̀ pé bíbẹ̀ ṣe rí nìyẹn àmọ́ mo mójú mi débẹ̀ ẹ fẹ́ gbọ́ ẹ̀yin ọmọ mi mo ṣe iṣẹ́ mi láṣepé nígbà àkọ́kọ́ débẹ̀ báyìí mọ́kàlà wa kọ́kọ́ gbà lọ àkọ́kọ́ gbà mọ́tì náà wọ́n ní àkọ́kọ́ máa kọ́kọ́ lọ tàwáàfù ká kọ́kọ́ lọ kíkàbà kúlé adébẹ̀ akíkàbà àsásàfàmọ́rí wà ah mo sọ̀kò àṣetánì gbogbo iṣẹ́ tó yẹ kí n ṣe ọlọ́run wá fún mi lókun àtagbára mo ṣe ṣé ríbi ta ti ń tà wá fún ọyọyọyọyọ èrò bí àìmọye èèyàn ni o nígbà tó bá bẹ̀rẹ̀ sí ní tàwáfù tó ń ṣe báyìí kì í ṣe pé wọ́n máa gbẹ̀yàn sókè ẹ̀kọ́ máa wẹ̀lú ní ìlókè ni ní fúnfún pọ̀ tẹ́sẹ̀ máa tán lẹ̀ ah ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé mo lọ rí mo bọ̀ rí mo tún bẹ̀yìn ọmọ mi náà láyọ̀ àtàlàáfíà ọlásùnkànmí mi ní wá etí. ṣe ògùnà owó mi mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ mo dúpẹ́ o ọlọ́run àbá mi dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ọkọ mi wo lágbára ọlọ́run ojú ò ní tì wọ́n sórí gbogbo kùdìẹ̀kùdìẹ tó kù nínú ayé ẹ̀ ọlọ́run àbá mi dúpẹ́ mo ti ṣàdúrà fún ẹ o ẹnu àṣẹ ni mo fi ń sọ̀rọ̀ bí mo ṣe ń sọ̀rọ̀ yìí. ṣé ọkọ mi màmí iṣẹ́ gbogbo ìta bá ṣe fún yín èmi àtàbúrò ẹ ní ìdí láti máa dúpẹ́ lọ́wọ́ wa irú ọpẹ́ wo ni oúnjẹ ọmọ lẹ ń jẹ màmí kò dẹ̀ ní kúrò lẹ́nu yín ó ti ẹ ti ṣiṣẹ́ fún ẹ jẹun kó rọ̀ ìlọ́rùn kẹ́ẹ̀dẹ̀ ṣe gbogbo fàájì yín ò lé tó yẹn mo wá ṣe nǹkan ẹ wá tún ń ṣàdúrà àdúrà bá àdúrà yín ló má wa múfin àbí wá ó dẹ́kun mo ṣe rí nìyẹn màmí ẹ nídìí gbogbo àdúrà tó ń ṣe bẹ́ẹ̀ni àti plan gidi àti pé eléré fún yín báyìí bẹ́ẹ̀ni eléré mẹ́fà mo pè ní gbogbo àgbáláyé ni wọ́n ti máa wá wọ́n máa wá kọrin fún yín ẹ̀hún táwọn tí bí máa ń pè kí ló máa ń pè kí ló máa ń pè. Abọ̀démẹ́kà. Abọ̀démẹ́kà a máa ṣe fún yín ó máa ná irin tí gbogbo olùmọ̀ọ́mọ̀ pé ìyá èṣù láti Mẹ́kà wọn la fẹ́ ṣe fún yín. ṣé olórin Muslim ni. Ah kí ni màmí sọ. màmí onífújì ni bọ̀dá mi. bẹ́ẹ̀ni onífújì ni. fújì báwo. mẹ́fà gidi olórin ti bí bọ̀dá wa Wàsíù Àlàbí Pasuma yẹn ọ̀gá láwọn olùmọ̀ọ́sẹ̀ day one day two day three àwọn èèyàn wá kí wọ́n pè mí o àwọn tó ṣùgbọ́n wọn nírọ̀ àbábẹ́ èṣù mo ní ẹ̀ kí ló ń ṣẹlẹ̀ sáwọn ò ní ṣe orin ìjọ mẹ́ta bíi ti ọ̀gá ńlá ni mo ní ẹ má bínú kò sásìkò màmí màmí ò ní gbà wọn ni ó yá ọ̀gá ńlá ìwọ náà ṣèjọ méjì ìyẹn òṣùpá òun náà ṣèjọ́ méjì táyé kọ́rẹ́ǹsì ìwọ náà ṣèjọ́ méjì ṣó ti yé yín màmí. ẹhẹn màmí olórin tí ń gangan rẹ o ní Wàsíù Àyìndé òun ló máa ṣe fẹ́yìn òun ló máa ń kọ ẹni orí bàbá ṣe ó ló ń tajà ló ń jèrè ló mú wálé wá sí calm down calm down bí àṣà àwọn ẹgbà òun ló máa ṣeré fẹ́yìn <laughs> ṣó ti yé yín so tí ò ní sí ẹni ìrújú nínú gbogbo ohun tó bá ṣe ṣó ti yé yín bẹ́ẹ̀ ẹ mọ̀ òun náà ló tún kọ orin ẹ̀yìn tẹ̀yìn mùsùlùmí tó ní wàlúwé wàlúwé wàlúwé wàlúwé wàlúwé ẹ̀lẹ̀ yìí máa jó sí njọ́ yẹn yóò ti yé yìí ó ti yé yìí bó ṣe rí nìyẹn máa mi. àbí bàbá bò. máa mi iṣẹ́ wa gbọ́ ìkìlọ̀ pàtàkì ẹ sọ fún àwọn àfàtẹ́ bá máa pè ẹ sọ fún wọn gidi gan forty five minutes ohun tó lè mú wọn kán pẹ́ ni owó ni a dẹ̀ máa gbé fún wọn ní kirikiri ni ekiri elékiri máa gbé lẹ̀ wọ́n gbọ́dọ̀ lójú yẹn lọ ẹ mọ àwọn ọmọ mi olórí ìbú ti bí ẹ mọ̀ pé kó ń gbọ́ kó ń gbà ni tó bá ti pa ìlànà ayé èṣù bó ṣe máa jẹ́ nìyẹn bó ṣe máa jẹ́ nìyẹn èmi gan mi kì í lè mú torí olórí burúkú ni ó mọ́ ah, pa wáyà tó ti yé yín mami bó ṣe jẹ́ nìyẹn. gbogbo ń tẹ sọdà àmọ́ ìmọ̀ràn tèmi rè o ṣé rí gbogbo à ń ṣe sábà kákiri kọ̀ọ̀kan yẹn ẹ jẹ́ ká mú kù wọ́n ní tíṣu ẹni bá tú èèyàn máa ń fọwọ́ bò jẹ yẹn ẹ jẹ́ apáláfa sínú ilé kan ṣàdúrà ìwọ̀nba àwọn tó bá wá kásẹ̀ ń jẹ fún wọn kó ní kálukú bá tiẹ̀ lọ kàfátì. ẹ wo màmí èmi àti bọ̀dá mi a ṣe mítìn lóòótọ́ mm-hmm. nígbà tẹ̀sílẹ̀ èmi gan sọ fún wọn gbà yẹn pé kò nídìí gbogbo nǹkan tó ń fẹ́ ṣe wọ́n dẹ̀ jẹ́ kó yé mi pé àwọn làwọn máa gbé gbogbo responsibility yẹn pé kẹ́yìn fọkànbalẹ̀ ṣe rí lóòótọ́ ẹni tíṣu ẹni bá ta èèyàn máa ń fọwọ́ bò ní mm-hmm. èèyàn ò lè fọwọ́ bo ọlọ́run orí ọlọ́run ni àmọ́ mi ò wá pẹ́ láyé mọ́ mi ò wá jẹ wọn mọ́ ẹni bá ní kò ní rí bẹ́ẹ̀ àfọ̀dù tẹ́wọ́ má jẹ wọn mọ́ lọ́jà ẹ má jẹ wọn mọ́ lọ́jà rẹ. <laughs> Ah. tọmọ ìfúyẹ́ máa mi ó ti fúyẹ́ jù bó ṣe rí nìyẹn máa mi mo fẹ́ kọ́ mọ̀ pé ìyá iṣu ti lọ mẹ́ka ó dẹ̀ ti dé láyọ̀ bẹ́ẹ̀ ni ṣó ti yé yín ẹ jẹ́ kán mọ̀ mo fẹ́ pariwo yẹn fún ayé kán mọ̀ ládùúgbò yín kò sọ̀rọ̀ ọ̀nù ẹ ẹ wo bí ẹ gbàgbé gbogbo yẹn. kò sí kí n wọ plane. bẹ́ẹ̀ ni àbúrò mi èyí tẹ́ ẹ lọ tẹ́ ẹ dé kó yín sí o gbogbo yẹn kọ́ ló ń lọ mẹ́ka yẹn tàn dé o agbọ́ yìí tó ṣẹlẹ̀ ńlá sí ẹ àwọn òkò ọlọ́run ò jẹ́ kó jẹ́ tiwa náà ni màmí àdẹ̀fi yọ wọn ṣó ti yé yín ẹ lọ láyọ̀ ẹ dé láyọ̀ ẹ jẹ́ kán mọ̀ ẹ tó jẹ́ chairman gbogbo àdúgbò yín bí kò lọ mẹ́ka rí pa Olúmídé Adédayọ̀ wọn ò débẹ̀ rí bàbá wọn gan ò débẹ̀ rí kí wá ti tẹ́ máa wá sọ pé ká má jẹ̀ fún ọmọ ẹ jẹ́ kẹ́ níbọ̀dì mọ́ ládùúgbò ẹ ti lọ ẹ ti dé láyọ̀ bó ṣe rí nìyẹn máa bà bí jẹ́ máa bà lé ọba jẹ́ àbí báwo ni àkọ́ àwọn èèyàn wọlé wọn bà bí jẹ́ kí wá ní pé ẹ̀yẹ iṣu lọ mẹ́ka. màmí wà a ní mo ti sọ̀kọ̀ àṣetánì ní ìfẹ́ ìyè iṣu mo ti máa ń sọ fún ọ̀rọ̀ kí tó lọ mo sọ fún ẹ pé mi. Ah! ṣé dáadáa mo jáde ṣé dáadáa mo bá a yí. Ah, ah, báwo ni báwo lòun. mọ́kà dùn. bójú yín ṣe ń dán. bẹ́ẹ̀ ni ẹ̀yin ò ní lọ ọbẹ̀ yẹn náà kó dé hmm. kójú ẹ̀ má gúnrégé hmm. ilé olúwa ni hmm. ibi tó yẹ kéèyàn máa lọ ni eré náà kárí ìwọ náà débẹ̀ lágbára. àmì ó ti dandan àmì mímì. wá débẹ̀ ó ní máka márò mádì náà mọ́ ọmọlá kejì ni hmm. wọn ń rò fún yàn ìwọ náà mojú ẹ lọ bẹ́ẹ̀ ni. kí lè wá ń bọ̀ wá fún wa báyìí mọ́ mi. Ah, nǹkan àlejò wà àmọ́ àkọ́kọ́ nǹkan àlejò. màá kọ́ fún ẹ lómi sẹ́mi-sẹ́mi èmi náà àlejò àkọ́kọ́ nìyẹn. ẹ̀gbọ́n sílẹ̀ ṣé o pé bọ́bá yẹn ò sọ owó mi ṣá in fact oníwàlá gidi mọ̀ bọ́ yẹn ẹ̀gbọ́n kí ló tẹ̀wé kọ yín náà. wo má dàpọ̀ bọ́ ìlú náà. thirteen missed calls lẹ́nu ìṣẹ́jú mélòó ṣebí pé wọ́n bá ń pèèyàn téèyàn bá dẹ̀ gbé wá dẹ̀ sinmi ah, ó fẹ́ pè mí pa ni ah, wàhálà bọ́bọ́ ti pọ̀ jù èmi kú mo ti pa fóònù ìjà rẹ̀ kó jẹ́ kí n sinmi. Ah, switched off bí báwo kẹ̀ ṣé bí fóònù yẹn rìn díẹ̀ sí. fóònù tí mò ń pè tó ń rìn tó ń kọ́ tẹ̀ láì mọ iye mo pè ó ní switched off ṣé kì í ṣe kí wọ́n ti jí fóònù tó lè láì. ẹ̀gbọ́n ẹ̀ bá dẹ̀ wá gbé kẹ́ ṣàlàyé fún disturb kí n àìtorí pé ò mọ ẹni tó bọ̀bọ̀ yìí jẹ́ ni tó fi ń advice mi nìyẹn bàbá ńlá hillock òun ni bọ̀bọ̀ yìí white oak ọ̀rẹ́ mi ni àjọ lọ school mi ó dẹ̀ ní iṣu ní kí n bóun wáṣẹ a kì í so ẹran mẹ́ran kíkan kọ̀ọ̀kan gbà náà òun rántí bọ̀bọ̀ tí mo sọ fún ẹ yẹn pé kí kí n bóun wáṣẹ nígbà yẹn wá mọ ohun tó tún wá tún ṣẹlẹ̀ ọ̀rẹ́ yìí tó wá bá mi sọ ipò òun náà nídìí iṣẹ́ tí mo bá gẹ́ẹ̀tì iṣẹ́ it was after him tí mo bá wá iṣẹ́ tí wọ́n dẹ̀ fún yẹn but this my friend tí mò ń sọ yìí gbogbo ibi tí mo mú kéèsì ẹ̀ dé pókè ẹjọ́ o mo ní ìdíṣẹ́ mo ní ìjà ló ń bá mi jà ń bẹ̀. ìwọ lọ Túndé dẹ́ni ìgbẹ́kẹ̀lé mi tó kù bá ìwọ lọ báwo máa ṣe rí débìí pé wọn ò tiẹ̀ fẹ́ rí mímí látọ̀ mọ́ wá sọ fún mi ṣé mo fẹ́ sọ wọn máa sọ ọ̀rọ̀ mẹ́ràn kíkọ́ kọ̀ọ̀kan pa ni kó má ní ayé mi lára nàá ẹ ti dà ẹ wò ṣe rí gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn tó bá máa tá nìṣí méjì yẹn ẹ tiẹ̀ má tọwọ́ bọ̀ ẹ má tọwọ́ bọ̀ ṣé wọn náà ti rí tí mo sọ ọ sí ah, mi ò láéláé mi ò lè ṣe mọ́ o. thank god wípé kò kí n ṣe hotline ni this one òun ni mo fún tó jẹ́ pé lè òun ni mo ti ya switch ẹ̀ off ó máa jẹ́ kí n sinmi wálẹ̀ ti pọ̀ jù ah, ah, ó ti pọ̀ jù tó ti yẹ so ìwọ ṣáà má wọrí gbogbo ọ̀n tó sọ lórí ọ̀rọ̀ owó yẹn nǹkan kékeré ni màá bá sọ̀rọ̀ máa sanwó ẹ̀ kí torí kí la fi ń ṣiṣẹ́ ó máa san owó yẹn tí ó ti ẹ̀wọ́ fọkàn balẹ̀ tí ó ti ẹ̀ á san owó ẹ̀ ó ṣe jàre ó ṣe ọ̀rẹ́ má bínú. ẹ rẹ gbọ́n ah. báwo ni kí wá èmi ni mo rán ọmọ sí ẹ lórí ọ̀rọ̀ àsọ tiwa yẹn náà ni. bọ̀ sórí iye tá a sọ lọ́jọ́ yẹn iye tó fi lọ mí yẹn kéré ó kéré gan-an báwo ló ṣe máa sọ iye yẹn fún ru tv plasma mi. Ah. <laughs> ẹ̀gbọ́n owó tí mo pín yẹn náà pọ̀ twenty thousand ó pọ̀ létí ah. lóòótọ́ twenty thousand pọ̀ mo bó ṣe pọ̀ tó yẹn nù kí n ṣe irú tv yìí sẹ́ àwọn yẹ kí òun náà wòye tó ń ta lọ́jà. ṣe rí ẹ̀gbọ́n tv gan èmi kọ́ mo fẹ́ lò fún mo fẹ́ rà fún girama ni fourteen ti tán lò tẹ́lẹ̀ wọ́n ní pé kò káwọn lójúmọ́ pé kí n fáwọn ní fẹ̀rẹ̀ ṣẹ̀pá ayédè ti lajú sí náà lajú so èmi kọ́ mo fẹ́ lò ẹgbàá yẹn. Eh, nǹkan tó máa wá ṣe fẹ́mi ni ó dá lóòótọ́ pé kò gbé lọ fún eh, girama but ètò ṣe kókó jù fẹ́mi ni pé bá mi fowó kún twenty thousand yẹn ò dáa twenty thousand yẹn ò dáa ok forty ni mo pè tẹ́lẹ̀ yọ five kúrò ṣe ń thirty five. ah thirty five ah ẹgbẹ́ náà pọ̀ <laughs> eh, bọ́lá pé torí báyìí jọ wà ẹ̀gbọ́n ládùúgbò má ti fọkàn fún yín tó dẹ̀ pè mí tó pè mí náà má ra ní twenty five bọ́ twenty five yẹn twenty is one lẹ̀ báyìí bọ́ tí bá padà gbé tv lọ tán bá lọ tẹ́sítẹ̀ tán bá lọ táwọn lọ́rùn ìyẹn túmọ̀ sí pé màá jẹ́ yín ní five thousand naira. o lè test ẹ̀ bí. ohun mi kọ́ mo fẹ́ lò àwọn náà ń mọ̀ lò so ẹ mọ̀ kan ẹ jẹ́ jẹ́ yín five thousand kí n ra twenty five ṣé kí n pe ọlọ́kadà kan wá gbé sí. <sighs> ok kò sí wàhálà kò sí ṣé wàá ṣáà fún mi lówó ń sìn ah twenty yẹn ló sú ọ jù ẹyin sáré lọ sí date ten báyìí twenty yẹn sú ọ gan. jẹ́ kí five yẹn náà padà sú ọ. later yóò sú ọ later ṣé ẹ wá ń lé. ẹ máa mi kú ni jọ má pẹ́ jọ. Ọlọ́run ṣàánú mi o tó máa mẹ́ta máa ta nǹkan ní ọlọ́mọ máa jẹ́ àríkẹ́. tí wàhálà bá pọ̀ jù sókùn ẹ̀ ní ó já. Ọlọ́run jẹ́ kókó rẹ̀. wàhálà tó kojú mi yìí ó ti fẹ́ pọ̀ jù fún mi ó ti fẹ́ pin mí lẹ́mìí. kí ló tún dé. ẹ wo bá mi ó ti sú mi ó ti sú mi ṣé gbogbo ìgbà tẹ́ ẹ fi sílé tẹ lọ mẹ́ka ah. ẹ̀ mo wáṣẹ́ wáṣẹ́ wáṣẹ́ mi ò ríṣẹ́ mo ìpàdé ọ̀rẹ́ mi kan ni ọ̀rẹ́ mi yẹn ló wá fi mi lọ́kàn balẹ̀ ah, ó ní ipò tóun bá mi yóò tẹ̀hún lọ́rùn pé kí n fọkàn balẹ̀ wọn bá mi rí wá iṣẹ́ kan níbì kan tó ṣàmà pay mi tí màmá manage ó dẹ̀ fi mí lọ́kàn balẹ̀ dáadáa torí ọ̀rẹ́ mi àtijọ́ wà láti sùkúl tipẹ́tipẹ́ ni ah, ẹ̀yìn ìgbà yẹn àríra lẹ́ẹ̀kan tí n bá ti wá pè kò ní gba àgọ́ mi mọ́ a máa pa tí n bá ti pè a máa pa tí n bá tún wà lọlé màá máa gbóhùn ẹnu lé wá dẹ̀ máa jíṣẹ́ fún mi ta pé kò sí nílé mo tún ti dẹni tó sá fún ẹ ó ti sú mi ah, ó ti sú mi o. wo akóredé kò sí tó ń lé lárí èyí tí ò kì dèrò lágbára ọlọ́run èmi nígbàgbọ́ pé ẹkún wa ó yìí máa padà di ayọ̀ fún wa ni. òun ìfẹ́ kó ra àròkàn torí àròkàn ló máa ń fẹ́ kún àsundá wa jọ nítorí ọlọ́run. ẹ wò wá olú ẹ má bàa máa wá sunkún yìí ni mo ṣe pinnu láti tẹ̀lé nǹkan tí bọ̀dá mi sọ. kí ló sọ. torí nígbà tẹ́ ẹ̀ sílé mi àti bọ̀dá mi jókòó wọ́n nínú àwọn oògùn báwọn ṣe ń rí mi. Ah. èmi náà bẹ́ẹ̀ ni inú mi gan-an dùn bí mo ṣe ríra mi ẹ gbà mí kí ni mo ṣe kí ni mo ṣe ẹ gbà mí kí ni mo ṣe. kẹ́rí ìgbìyànjú bàbá ẹ wò ó fẹ́ sún mi báyìí. bẹ́ẹ̀ ni mo sọ fún yín o kẹ́rí kò tiẹ̀ wà yé mi mọ́ báyìí gbogbo ohun tí mò ń ṣe kò yé mi fúnra mi. sáàárẹ̀ ni tó fọwọ́ padà rẹ lójú ni. ṣe rí bàbá eh. ní gbogbo nǹkan tí ó wà ní ayé eh. kan fọwọ́ padà ẹ̀ lókèrè jù wọn bí yàrá ya anybody ìbá máa fọ ọkàn ìdá mi. dáná mi ní bàtà kí ló tù. ẹ ṣeun ẹ ṣeun ẹ pẹ fún wa orí burúkú àlà lójoojúmọ́ kò yé mi mọ́ wa. ṣé rí ìṣàṣàdé kí n sùn kóríṣiríṣi nǹkan nǹkan tí mi ò rí nílé ayé mi kán dẹ̀ máa lé mi ọkọ̀ màmá lé mi kiri ni lé mi nú gbó láì ṣe pé mo jẹ́ Usain Bolt bọ̀bọ̀ yìí máa ń sáré láti Jamaica yẹn kí ló dé kí ni mo ṣe fún wọn kí ni mo fi ṣe wọn ṣé mi jọmọ ìyá wọn ni torí kí ni mo ṣe ní mo nẹ́ni ní mọ̀sán torí ẹ̀ ní mi gbọ́dọ̀ ṣe mo kíkàn mo ṣe ní mú ọ̀rọ̀ náà kí n wá bá ìgbìyànjú báyìí kẹ́ ẹ̀ lè mọ ohun tẹ́ ẹ máa ṣe sí fún mi torí ó sú mi. bó bá wá rí báwọn bó bá rú mi lójú àbílẹ̀ léèrè hmm. bí àwọn tó láyé léèrè torí ẹ̀ mo ṣe wá. ó làhàn wá. ìjẹ́rìí hmm. ẹ ṣeun. Ah. wájú ọmọ ọgbọ́n èèyàn ọgbọ́n olùmọ́nà tán ọlọ́kànlá ló sì àárín bábà ìgbàgbà àtọ́run ìbá yèyé ìbá tó dá ìbá ṣẹ̀dá o ìbẹ̀yìn tó dá kí n tó dá ìbẹ̀yìn tó ṣẹ̀ kí n tó ṣẹ̀ o wàá báyìí lò géré ta gbogbo tí ń bá ń dààmú bàbá èṣù pátápátá tí ń fi ń làlákàlà yìí kẹ láhàn mi ni bàtà kí ló tù fẹ́ o ire. ọ̀gbọ́n bàbá èṣù ọ̀sáwo ìwòlúwo ohun àdìjọ ò gẹ́gẹ́ ní gbogbo mọ̀ságàgà nítorí kó ní kíkú mọ́ bàá pọ̀ ọmọ tòun bọ́rọ̀ bá wá rí bó ṣe rí yìí ń fún ọ ní kinní kan tó rè fi sí ibi ìrọ̀rí rẹ bó bá ti rí a gbọ́dọ̀ tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. fásọlá ìfàsọlá o. ọkà ń lò ní èyí ọkà rè fàsọlá. adóòdà tí mo fún ọ lánàá sáré rè mú wa. ọ̀sìn kíá o hmm. bó o bá ti fi rori àbùsẹ̀kùsẹ̀ gbogbo tí máa ń bẹ láàrí ah. ọkàn rẹ balẹ̀ báyìí. mo jẹ́rìí yín ìgbìyànjú. kò sí ní bọ̀ lókè tí yóò gbà. torí ẹ̀rọ mi náà ṣe ń lọ ah. ah, ìgbìyànjú mo jẹ́rìí yín tí bá ti rí yín ọkàn mi balẹ̀. bàbá èsù o ti sádọgba ó di dandan kó gbà ó gbà ó hmm nítorí pé àgbà tán báyìí ni àgbà ọ̀lẹ bàbá dáṣọ fọlẹ̀ àpaláró ni mẹ̀mẹ̀ kan tí ó mìíràn sí ìwọ fọkàn rẹ balẹ̀ ń bẹ lẹ́yìn rẹ bí ké. torí ẹ̀rọ ni wọ́n ṣe ń lọ ìgbìyànjú mo jẹ́ rí yín tí bá ti rí yín ọkàn mi bá. wá kí ló ṣẹlẹ̀ tani ẹ̀ kí ló dé tó ń lẹ́mìí kiri náà ibo kí lóde àti ẹ̀ papọ̀ kí ló ṣẹlẹ̀ gbọ̀ngàn jẹ́ mọ̀ ohun tó ṣẹlẹ̀ kí ni mo ṣe fún ẹ láti bọ̀ síbo gbádùn sẹ́wọ̀n ìwọ́n pẹ̀lẹ́ ní bàbá èṣù ìbẹ̀rẹ̀ ńkọ́ ta ló fi ẹ̀jẹ̀ èṣù ta ló sọ fún ẹ pé wọ́n gangan lè ṣù èmi tí mo dúró síwájú ẹ̀ yìí èmi gangan ní èṣù èṣù láàlú ògiri òkò onílé oríta ẹ̀bọ̀ra burúkú ti ń jẹ́ látọ́pa ọ̀bẹ́lẹ́kùn sunkún kẹrù ọbẹ̀lẹ́kùn ẹlẹ́kùn sunkún láàárọ̀ yẹn sọ ẹ̀jẹ̀ tó o bá jáwọ́ láti máa pẹ̀lẹ́ ní bàbá èṣù èmi gangan èṣù ni màá fi kú pa fúnra ra mi. Ah! ibi ojú hmm? wọn ní ẹni bá pa gúrúgbó gbọ́dọ̀ kàdú. èèyàn tó bá fẹ́ pàkàlà àgbo tèmi bàbá èṣù kò ní bá wọn ká ṣù èèyàn tó bá fẹ́ pa lékèlékè mi kò ní bá wọn kẹ́ fún o bó ṣe máa rí nìyẹn mo dẹ̀ ti sọ bẹ́ẹ̀. ìgbà ni wọ́n gba ẹnìkan yìí pa. bẹ́ẹ̀ni mo jẹ́rìí ìgbà ni wọ́n pa bàbá. bí wọ́n bá pogún tí wọ́n bá pogbọ̀n ń fi àwọn ọlẹ́ni lẹ́yìn. mo jẹ́rìí. bó ṣe rí nìyẹn. ó kàn rí balẹ̀ asáré tètè bá mi lórí olùkọ́ bá àti wọ́n pe ifá arìnrìn gbèrè bẹ́ẹ̀ mọ́ lọ́rùn olùkọ́ a pè sùn ọ̀dàrà àrùn mọ́ lọ́rùn ọ̀sán gẹ́gẹ́ báyìí olùkọ́ tá a pè wọ́sàn padà bí wọ́n bá pogun tí wọ́n bá kọ́gbọ̀n tí wọ́n bá périnwó ọmọ jẹ̀kọ́ wọn ọmọ jàkàrà wọn. ọ̀rọ̀ tí èyí mi náà ah, ah èmi kí n ríra mi lójú oorun kí n tún máa ríra kí ló lè fà á mo ṣáà ah, ó sún mí bàbá. mo mú ọdẹ lé agbára rẹ wọn wá fi agbára kún agbára rẹ torí pé tí irin bá kan irin ọkàn ó tẹ ẹ òun jẹun mọ pé ìrìn gbérin. wọn ò pa ọ ìgbà ni wọn pa ẹnìkan yẹn pàwọ. Ah, ọlásùkàn mi hmm? ṣe dáadáa ni bàbá mi ṣe ojú dáadáa ọlásùkàn mi tèmi nìkan pẹ̀lẹ́ wà lójú oorun mo ti ka gbogbo step oorun lọ ní àwọn ìwádìí pẹ̀lú ẹ̀ ti dé. bẹ́ẹ̀ni ẹ̀rẹ̀ máa mi. wàhálà pọ̀ lánàá nìyẹn. ó ti pọ̀ jù gbogbo ẹ̀ káàkiri náà ni máa mi kò ní sí rárá. a máa yí sì fún wọn lọ́sọ̀rọ̀ kí lẹ máa wá jẹ àbí kí lẹ máa mú báyìí. ẹ oríṣiríṣi tó jẹ ti ẹgbẹ́ yẹn ti sẹ́gbẹ̀ ah. ọ̀rọ̀ ọ̀rọ̀ àti mo fẹ́ bẹ̀ sàn. àárọ̀ ni mo máa lọ́ra. ẹ ìwọ ìwà tó lọ bá màmá mi má lọ lọ bá kọ̀wé. àkọ̀wé ti jáde bàbá. ah àbólórí burúkú la kọ̀wé ní ṣé mo ránṣẹ́ sọ fún o owó mi ò gbọ́dọ̀ mi sí o ìtọ́wà lẹ́yìn ẹ̀ ni mo mọ mo rántí ìtọ́wà ẹ̀ fígọ̀ gbogbo ẹ̀yìn mo mọ̀ wọ́n bá mi dán nọ́ńsẹ̀nsì wo ẹ lọ bá àwọn ọmọ ìlú ìṣá. ó ṣe rí ní wèrè lásìkò wèrè ni màá. ọlọ́wọ́ ti ṣe rí wèrè. ohun tí mo sùn lójú ẹ̀ ní kọ̀ọ̀kan tó dẹ́rù bàmí kan lórí rẹ̀. ṣé kò lè máa mi. ó lè o kò lè ní mo kò lè ní mo ní kí sáré wáyé òbí sí ẹ láàárọ̀ bí mo ṣe rí yẹ lójú òun mi ẹ̀rù ti bà mí ìyẹn ni mo ní dúró náà ìwọ fúnra rẹ lóru mọ́jú ẹni ṣé o lálàá kankan ò rí bí ìgbà tí kọ̀ọ̀kan lé ẹ lójú bóyá kọ̀ọ̀kan ṣẹlẹ̀ sí ẹ mm-hmm. ṣé ò rí mo rí màmí ṣé lórí yẹn lẹ ṣe wá ń sọ pé ẹrù bá <laughs> mo rí màmí ṣé ó tiẹ̀ ti tó bí ijọ́ mẹ́ta kan lẹ́sẹ̀ tí mo ti rí i pé bí káwọn èèyàn máa bára wọn jà kán máa bá mi jà bí kí ẹran àtẹ̀yàn kémi àti ẹ̀ máa kí ni mo gbá fóun náà gbá mi òun ni gbogbo wọn gbà tí mo ṣàwárí bẹ́ẹ̀ mo ti jáde sí màmí ẹ <laughs> mọ ọmọ ti lọ bá wọn tó ju gbogbo wa lọ pé wọn bá ń béèrè kán lọ wò wá. ìdùnnú tó jáde sí ṣé kò yẹ kó wá sọ fún mi yẹ ẹ. ẹ má bínú wa ẹ má bínú lórí yẹn. àdúrà lèèyàn kọ́kọ́ fi ń ṣíwájú àdúrà ló ń gbà agbára kì í gbà. bẹ́ẹ̀ni maami. àwọn tó lọ báyìí náà wọ́n máa ṣẹ̀ṣẹ̀ porúkọ Ọlọ́run ni ẹ dẹ̀ mọ̀ porúkọ Ọlọ́run ó wà lẹ́nu èmi tí máa pè fún yín tó dẹ̀ máa mọ̀ yín. ẹ má bínú maami ẹ má bínú ìyẹn náà ni mistake tí mo ṣe màmá jẹ́ kẹ́ ẹ mọ̀. ìgbà tẹ́mi náà tẹ̀ ti jí tí mo ti rí bẹ́ẹ̀ mo ti gbàdúrà aláìbí ìran bí kankan ní iṣẹ́ mi. àṣẹ màmí àṣẹ àṣẹ. ìyá náà tún jókòó tiẹ̀ sí ẹgbẹ́ kan. Hmm. ọlásùkò mi ọlásùkò mi ọlásùkò mi. màmí. Hmm. jọ kí ló ń dúró ṣe. níbo ni ẹ wà. àbúrò ẹ ká tẹ̀ sọ pé òun ìyàwó ẹ̀ ti lọ àti rí kó fẹ́ jọ ìyàwó tiẹ̀ mi ò tí ì rí kó mú obìnrin kan wá bá mi báyìí wípé ìyàwó tí mo fẹ́ fẹ́ nìyí ìjọ wo ló fẹ́ ṣe gbogbo wọn yẹn dà ó mọ̀ pọ́jọ́ náà lórí ẹ̀ ah, ọjọ́ wà lórí ẹ bíi ti kàlẹ́ndà àbọ̀ ọmọ ni àbí kí n dárúkọ ọjọ́ orí ẹ̀ fún ẹ kó tó mọ̀ ni. ẹ̀rọ kò dáa ẹ máa dárúkọ ọjọ́ orí mi ní káwọn èèyàn máa mọ̀. ó dà àsìkò ń lọ kí ló ń ṣẹlẹ̀. ẹ ṣe rí màmí gbogbo àtẹ̀sí èmi àtàbúrò mi òun náà mo ti sọ fún mo ti ná ọmọbìnrin kan tàjọ ń ṣe ìrọ̀lẹ́gbòde ẹ̀bẹ̀ ni ẹ̀yin ò tí ì mọ̀ ni àjọkẹ́ lórúkọ ẹ̀ àwọn ẹ̀bẹ̀ ni àwọn tó máa ń rajà aṣọ títà àti bàtà títà ó ti lọ sí ìlú Cairo láti lọ ra ọjà wa. Mm. èmi náà máa fẹ́yàn láì ṣe bọ̀bọ̀ rísíkì ah ló ń ẹbí mi ni èmi náà àbíyàn. ẹ má ẹ má rò rárá màmí o torí pẹ́ẹ́sì lé o ẹ má tó múra. mo ti dé báyìí ẹ mú wá torí ẹ̀rù ń bà mí lórí ọrọ ẹni o mọ̀ pọ́dọọdún ló máa ń dá ọgọ́sì ọgọ́sì ọgọ́sì màmí tó bá tún dá ọgọ́sì màmí ọgọ́sì ọdún tó bọ̀ ó ẹ pè já màmí tí n bá dárúkọ ó máa ní àmì bẹ́ẹ̀ ni òun ni màá jọ yín lójú lọ́dún yìí ríran tí ó ti yé yín ẹjọ́ dé. máa mú wa mọ̀ ìgbà ẹ má wọrí máa mi bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni máa mi ó máa ṣẹlẹ̀ ó máa ṣẹlẹ̀ ó dẹ̀ ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni lọ́dún yìí ó ti ṣe rí kíní mo ní kí mánéjà ṣe sí yín. olórí ah! burúkú ni ó yẹ kí n béèrè ó lè sọ fún mi bóun ti ṣe kó má ah, ṣe ọ̀nà pọ̀ lọ ṣe ti ìyá ìṣó anóhùn ti gbọ́ lọ́ṣẹ́ ti àwọn ṣíàmánu ọlọ́kadà àánú ti gbọ́ omi ìwà mọ́ èyí tó máa ń ṣe lòun náà mo ṣe ní kí n béèrè pé ṣe é àmà ẹyin ni. má pè mí yéṣu mọ́. ẹ ẹ má bínú àmọ́. mo bá pè mí yànnà bí dédé ara mi lóṣù má pè mí yéṣu mọ́. ẹ má bínú ìyá gbogbo àná ni ẹ̀yin lẹ́bí gbogbo wa màmí ẹ má bínú. èmi náà ti rí ẹ ti rí gbogbo ẹ òun ni ni bí àṣà mi náà ni ọmọ ẹ

gbìyànjú tí mò ń ṣe gbogbo ẹ̀ náà pàbó ló ń já sí mò ń ṣe ìṣe wípé kí wọ́n máa relẹ̀ ó dáa fọ́mọ mi kọ̀ràn bẹ́ẹ̀ o tún gòkè sí ọmọ mi ló ń relẹ̀ èmi àtọmọ mi wá ń tọrọ jẹ lọ́wọ́ ẹ̀ ibi tí mo wá fẹ́ bá yọ rẹ̀ nítorí pé kàkà kí kó má jẹ sísè àfi ṣàwádànù ni màá wá rú ẹ lọ bá àwọn ìyá àti bàbá ẹ lóde ọ̀run kẹjìjọ máa lọ jẹ kẹjọ máa lọ mu kó lè jẹ́ kọ́mọ mi àtẹ̀mí ká ojúṣe ayé wa. ọlásùnkàn mi o ọlásùnkàn mi o. Ah! Yeah! Ah! Yeah! Orede, wọ́n ní bọ́rọ̀ bá kàn dàda tán yóò padà kan jẹ́jẹ́ mo dókun. Kò yóò dirú àsìkò ikọ́ tó já gbọ̀. Ẹ wo kí n ṣẹjú èmi náà. Àwọn pè mí náà ni àwọn ará àdúgbò ló pè mí pé kí n wá wo màmí àtàná. Èmi náà dẹ̀ sáré wá bí torí ẹ̀ mo ṣe pè yín pé kẹ́ ẹ máa bọ̀ mo ti pe bọ̀dá mi gan mo ní bóyá kí n máa gbé wọn lọ sí hospital bọ̀dá mi ni kí n má ti gbé wọn lọ sí hospital páwọn ń bọ̀. Kórèdé fọkànbalẹ̀ ìyá rẹ̀ kú gbogbo ohun tó bá gbà àjọ fún. o tiẹ̀ wo olójó tiẹ̀ ní lajúlẹ̀ báyìí kí tá ló wo yìí wọ̀ èmi ò ní gbà. ẹ gbà mí mójútó gbogbo ohun tó bá gbà mo ṣe yẹn yín làgbàlagbà ní gbogbo tẹ́ sọ yìí kò yẹ tẹ́ máa sọ yẹn sí yín làgbàlagbà lè. náà fún àárò wà. kọ̀yà mi ẹ̀wù màmí ẹ̀wù màmí o. màmí kí ló ṣe yín màmí ẹ ẹ rárá bàbá kí ló ṣe wọn. àpò ṣe ń lọ kí ló ṣẹlẹ̀ ẹjẹ́ máa lọ ẹjẹ́ máa lọ hospital báyìí. ṣé sọ̀rọ̀ sí i tù. bó ló jẹ́ akíndàgbẹ̀dọ̀ òdòrò àgbà bàbá arúsọ sọ́run rọ̀rọ̀ ìbákà abojú lágbárí. ọfà rèé o. ọfà kí la máa ṣe ṣe ìjọ ìṣẹ́gun mi. kàbíyèsí ẹ jẹ́ àmọ́ gbé wọn lọ sọ́dọ̀ mi náà. sọ́dọ̀ yìí. ọ̀pọ̀ kí ló dé. ọ̀pọ̀ yẹn ẹ bá mi ẹ̀sùn kàn mí. Ah, kò dàbí kílẹ̀ ṣe fún màmí. ìmọ̀ mi kí ni mo ṣe fún yín. ẹ jọ ah. Ah, mo ṣe ń tó ìdàgbàsókò mi mo ṣe jọ kó ṣe déédéé yóò. <clears throat> ìyá kórede ẹni bá lọ́rọ̀ yóò dùn ọ́ kó gbàdúrà kélédùn ò jẹ́ kí o ṣẹlẹ̀ sóun náà. Ah! àbúrò ní sí ọ torí pé látìgbà tí n tó ṣẹlẹ̀ nínú ìdílé wa ti ṣẹlẹ̀ ọ̀fíàlẹ̀ ọ̀sìn dojú tí a ojú ò ní tì ọ́ ah! ká mọ̀ àfọ̀rọ̀ lẹ̀ ká mọ̀ tó máa sọ mí ẹ̀yìn n tó gbé a wá onílérò ọ̀rọ̀ lásán kan mi ee ńlá rò láfi ní a wá bì àbí. ọ̀sẹ̀ ìyá lásán kan mi olóòjò dáa fún un àbúrò dáa olóòjò ọdún ọmọ rẹ sí i lórí ọ̀rọ̀ lásùnkànmí òbí àwa mo rí pé lásùnkànmí ti ń dàgbà ọjọ́ tó ti wà lọ́dọ̀ mi kò ní mí lápá pà kò ní mí lá ni mo fẹ́ kó àtàbúrò rẹ̀ kájọ wà kájọ mọ ara wọn ní tẹ̀kọ́tàkọ́ máa fẹ́ kó máa gbọ́dọ̀ rẹ̀ dákun máa fọwọ́ nù rẹ̀. ẹ ṣe mà hmm. ẹ ṣe sà ẹ pẹ́ fún wa àgbà yín á túbọ̀ tàlẹ̀ ẹ ah kò sí wàhálà tó bá jẹ́ bẹ́ẹ̀ ṣe fẹ́ nìyẹn àti lásùkànmí àti kórèdé èmi mo làwọn méjèèjì lágbára ọlọ́run ọlọ́run àdé fún mi tán. ọlọ́run sì fún ọ. ọ ti fara nù. ọmọ mi ni. ẹ má wo àní dáadọ́ ní táwọn náà bá rí ta ní lágbára a mọ̀ fi nà ọ sí ọ. ó yá dìde lọ́wọ́lọ́wọ́. ọ̀sẹ̀ ọ̀kọ́ mi mọ́sẹ̀jà gbọ́n o sọ́dọ́ kọ̀ fọwọ́ síbi ọwọ́ gbé. kí ló dé akóredé ta kankan irú òkúta wo ló wà lórí ẹ tó fi ta nǹkan Eh? ẹ̀gbọ́n ẹ̀ ló ti ta gbogbo ọjà owó tó padà ó dà ọkọ mi ẹ lọ jẹun mo ti ṣe oúnjẹ lẹ̀ fún yín oúnjẹ ti wà ní. Aṣọ́lá kì í rò mí lójú ni mo ṣe ní kí n wá sábà ẹ̀ mo fẹ́ kó bá mi tàn mọ́lẹ̀ sí ọ̀rọ̀ náà. torí pé ẹ̀mí mi ò pé ọmọ tí mo bí kò lè dé ọmọ tí mo gbà tọ̀ ọmọ ìyáálé mi ni ìyá ẹ̀ ti kú bàbá ẹ̀ ti kú mo gbà tọ́ ni àmọ́ tó bá wá kiri ọjà lọ òun máa ta gbogbo ọjà tì ọmọ tèmi tó jẹ́ kórèdé ò ní tẹyọ kan nínú ọjà tì. Ah, èyí ti rí kò yé mi gbogbo nǹkan tó bá ń ṣe ṣá òun ló ṣáà máa ń ṣíwájú ọmọ tèmi ló ṣáà máa ń rẹ̀yìn ìyẹn ni mo ṣe wá wò pé ó dàbẹ̀ ni wípé nǹkan kan wà ń bẹ̀ mo ṣe ní kí n sá wá bẹ́ẹ̀ kó gbà mí bàbá. Mm, kò burú. kó gbà mí bàbá. Mm, kò burú. ti sáàdì ọgbà ọgbà ó sì gbà ọ wọ́n ní bọ́bá rú ni lójú àbílẹ̀ léèrè. tó ẹlẹ́rìí ìpín atórí ẹni tí ò sún ọ ṣe iwájú ọpọ́n èèyàn ọpọ́n olùwúlọ́tún ọlọ́kọ̀ọ̀rọ̀ ń tòsí àárín ọpọ́n ìta ọ̀run ìbá bàbá ìbá yèyé ìbá olúwo ìbá pinna nílẹ̀ ìfẹ́ òye bọ́n bá ti rí gan ni kẹ́ ẹ wí ẹ mọ̀ fi re pé bí ẹ mọ̀ fi di péré ẹ mọ̀ fò ló lo fọ́ọ̀n. wọn awo ẹ̀yin awo èmi ọ̀gbẹ̀rì ẹ wá làárọ̀ mi báyìí. etí sì ń ló fojú dọdẹ ọ̀pá ń ló dejò látàná ó ṣèdí wéréke ó ṣèdí wéreke adé afúnládé jọrí jù tí í ṣayé jí ó gbè wọ́n ní kó rúbọ kó mú tèṣù kúrò kò pé fálékè kò pé sùúlè kò wọ ọ̀hún yànnà bí ẹni tí ò ní kú mọ́ ọgbọ́ ti rírú ẹbọ ó rúbọ obì àtiyọ̀ ńlé rúbọ obì àtiyọ̀ ló fi rúbọ àtijọ́ náà ọmọ aráyé ti ń fẹnu yọ òwú tiẹ̀ àtẹ̀wé àtàgbà ẹfẹnu yọ òwú tèmi àtẹ̀wé àtàgbà wọ́n fẹnu yọ òwú tì í lónìí ẹ wo mí ìyá kórede ha ifá tó dá lójú ọpọ́n yìí ẹ̀yin wò mí ìyá akóredé sórí ọmọ tó ń sọ̀rọ̀ rẹ̀ yìí odù tó yọ lójú ọpọ́n yìí odù ajé ni léyìí tó túmọ̀ sí wípé ọmọ yìí ọmọ alájé ni. wòmí wò ọmọ alájé pọ́nbélé ni tó fi jẹ́ wípé òun ní gbogbo òdìlé yín ká ọgbọ́n mi ó sùn sórí ọmọdé yìí ọmọ tiẹ̀ kórìdéhùn àti wọ fúnra lára rẹ̀ ẹ lọ rè mọ tọrọ jẹ lọ́wọ́ rẹ̀ kẹ tó yó ni. Ah, ah, mo sì rí ni. Ah, bẹ́ẹ̀ ni n ti fa sọ fún mi nù. mi àti ẹ ti ti jọ dọmọ ọ̀yà kí ló fẹ́ bá mi ṣe sí. ẹ wò mí ìyá kórìdé sórí ọmọ rẹ kórìdé tí bá ń jẹ lábẹ́ ẹ̀gbọ́n rẹ kò sí ní tó léwu ń bẹ́ẹ̀ ọgbọ́n mi torí pé ọmọdé àkàndá Elédùmarè ni ẹni tó rí sàdá sí ni pàápàá ẹni tí ó bá sì jẹ́ àkàndá Elédùmarè ẹ wò mí ó ṣòro bínú sí o ó sì ṣòro dojú ìjà kọ ẹ ẹ jágbẹ́ni kò ń bẹ́ẹ̀ ọ̀gbọ́n já gbà bẹ́ẹ̀ bẹ́lẹ́dùmarè ti fẹ́ kórí lórí wọn ọ̀gbọ́n. Fáṣọlá hmm? ibi tí gbanigbani wà ní panipani wà bá mi pawó dàpọ̀ táwo ṣe bá mi dọ́gbọ́n sọ̀rọ̀ yìí kádàrá wọn padà síra wọn ṣé mo gbọ́dọ̀ jìyà gbé ni ẹ́ àà ohun tí mo fẹ́ ni. ká sọ ọmọ òun ká sọ dèrèdèrè ṣìṣe ṣìṣe tí béwu rẹ tí fi gùn ya rẹ kọ́ mọ́ ba kọ́ mọ́ ṣìṣe kiri <laughs> kò burú tọba jẹ́ nítorí fẹ́ nù ah! èmi gbẹngbẹlẹ kú rí omi ìtàkùn tí fọ́ ni lágbèlè méjì. Hmm. Ah! lápòbó padà yóò di ṣíṣe. Ah, ah, ah, mami ilé yóò dáná imú máa dé ká o kò jẹ́ ká lè gbé orun aṣebi mami ẹ̀ dájú ládùúrú gbogbo ohun tí mo ṣe fún yín gbogbo ohun tí mo ṣe fún yín pé ìyá mi náà lè jẹ́ mi ìjẹ̀kẹ́ yìí mọ̀ pé ẹ̀yìn kọ́ lè bí mi èdè tó wá ṣerú eléyìí fún mi bàbá kò dédé ohun tí màmí ṣe ẹ̀wọ̀ mi mi ò lè báyìí dúró mi báyìí ọlọ́run ò ní jẹ́ mo ń lọ. bọ̀dá mi bọ̀dá mi bọ̀dá mi bọ̀dá mi. bàbá ẹ ẹ ẹ ẹ bá mi ẹ bá mi bẹ̀ ọmọ ẹ bá mi bẹ̀ ọmọ ẹjọ ẹjọ ẹjọ ẹ bá mi bẹ̀ dúró tì má bẹ̀ ẹjọ. ìbínú kíkan ọlọ́run ti dán ọ láre orí ti gbè ọ níjà àfikún ní sùúrù o déédéé ti ń bẹ ńlẹ̀ yìí ọ ní sùúrù ni o sọ ọmọ pé òyìn ẹ̀kan yìí yẹ kádàrá ẹ̀dá gbogbo bá ti wáyé páàrí náà láàrí orí ti gbé ọ lékè èdò á sàánù rẹ bóyá bí ò bá wáyé bó ti wáyé ó ṣeé ṣe kọ́mọ̀dé kò tọ́ wáyé ọmọ pé Lédùmarè ti gbé ọ níjà orí ti dọ́ ọ láre kí wọ́n á ní ìbínú tó o fẹ́ mọ̀ bí ọ̀já jọ pawọ́pọ̀ ká tọ́jú yáyé yáyé ò gbọ́dọ̀ kú o bí ò bá kú ọ rí i pé ohun gbogbo padà bọ̀ sípò ń ló le dáa. ẹ bàbá kí lẹ fẹ́ kí n ṣe lẹ́sìn kí lẹ fẹ́ kí n ṣe gangan. ẹ kò sí nǹkan tẹ́mi fẹ́ kọ́ sí tayọ pé kọ́ ọ fa àbúrò rẹ mọ́ra ká jọ ọmọ lè gbé ìyá ẹ̀ ká ṣe ètò tó bá yẹ ká ṣe ètùtù tá a ṣe ká ṣe ká ṣe ìtọ́jú rẹ kó sì lálàáfíà kẹ́ mọ́ ṣe bẹ́ẹ̀ tí ṣe láàrin ara yín ọmọ ìyá kan náà níyín ó dà lọ́mọdẹ́gbẹ́ bọ́n tí ń wo wo ẹgbẹ́ kan ṣe ilé ọmọ o ọgbọ́ mo fi elédùn àbẹ̀ ọ́ mo fi àwọn tó bí yín bẹ̀ ọ́ báyìí ṣé kò ti jájú wọn lọ́wọ́ báyà eh? ẹ ká ní mọ́ mi mọ̀ pé bó ṣe máa rí ni ṣé kò yẹ kó fi yín lẹ̀ kó fi yín lẹ̀ tètè máa ń gba nǹkan lọ́wọ́ yín ṣó burú ni ṣe bẹ́ẹ̀ gbọ́n mi nìyí ṣe bẹ́ẹ̀ jẹ̀ mi nìyí eré tèmi náà ń sá lójú ara wọn eré ara wọn náà ń sá eré ara wọn náà ń sá ṣé wọn ò bá tèmi jẹ́ débi tí mo dé bàdé yìí ni ó ti bá tèmi jẹ́ débi tí mo bàdé yìí ẹ wo ẹ jọ torí ọlọ ẹ̀yin ni màá bẹ̀ ẹ tẹ bá tún kúrò nù ayé mi sìn kí ló tún kù mí kù kò kú nǹkan kan mọ́ mi ṣé á fi máa mi lẹ̀ báyìí Mama tó wo yín dàgbà ní ẹjọ́ ẹ ṣàánú wọn ẹ ṣàánú wọn ẹjọ́ ẹjọ́ tó. lọ́rọ́ má ló wà lẹ́wọ̀ má ló wà lẹ́wọ̀ kó lè dé ẹ wò bàbá ó dùn mí kó dùn ẹlẹ́dàá mi o. kò yẹ kó ṣe bẹ́ẹ̀ rárá èmi kò mú ẹjẹ́ bàbá èṣù tó máa ń ṣe bá ọlọ́run lẹ́gbẹ̀ẹ́ kan màá tún ṣe tèṣù náà ni kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹ ọlọ́run máa mi àbàtẹ́sù yìí ẹ kó ráyè ẹ̀ ń ta yín kó dá báyìí wọ́n gbé mi ní o ó dé bólúgbọ́n bólúgbọ́n ṣe mú tiẹ̀ mọ́ra nu ó dé bá rẹ̀sà náà mú tiẹ̀ mọ́ra ó dé bá wàràngún àga òun náà pa tiẹ̀ mọ́ra ni ọ̀jẹ́ àfi kí gbogbo nǹkan mọ́ bá bàjẹ́ jù bó ṣe yẹ lọ. ẹja ẹja rèé tọ́jú ìyá ká gbé ìyá jáde ká ṣe tutù ká ṣe gbogbo ìtọ́jú tó bá yẹ ká ṣe tá a bá sì ti ṣe ọfà ni tó bá ti ń pẹ́nu ara mọ́ ọba nǹkan jẹ́ ni o. àti èṣù ṣe yẹ èṣù ṣó yẹ ló yẹ kí màmí màmí tí mo fọ́ fún ṣerú wọn ló yẹ kọ́ wọ trump èṣù kódà èso gbọ́dọ̀ rí wọn lò bẹ́ẹ̀ yẹ èmi bàbá èṣù gan mo mọ yẹn ṣe ń gbòòrò mo ṣe bá ọlọ́run adé tún ṣe bí èṣù lẹ́gbẹ̀ẹ́ kan mo tẹ́ bá ti sọ náà ni máa ṣe kò sí ohun tí mo fẹ́ ṣe ọmọ bàbá mi rẹ ọmọ ìyá mi ni mí ìnà lómi ẹ òrèdè òrèdè ọ̀rọ̀ má ṣe yẹn. This is serious. Baba esu is so dangerous. Oh. Ogbono Feli Feli, oh evilous. It's so evilous, is so dangerous. This is serious. Baba esu is so dangerous. Ogbono Feli Feli, oh evilous. It's so, so is so dangerous. Oju iná, yọ̀nà lórí, yọ̀nà nímú, yọ̀nà létí. Gbéná sanwó kóná sẹ́nu, ẹ̀rù. Baba ẹ̀rù tọmọdé bá débi ẹ̀rù ó gbọ́dọ̀ fẹ̀rù fẹ́ lẹ́rù Baba èṣù babaláku babadaku gbórí pamọ́ farapamọ́ finá fayán kí ló ṣe yín náà abẹ́fẹ́ kan gbé yín pamọ́ ẹ forí balẹ̀ àníkẹ́ fara balẹ̀ kẹ́ ṣe jẹ́jẹ́ ọkọ̀ ìyá ti balẹ̀ gẹ̀ẹ́gẹ̀ẹ́gẹ̀ẹ́. Whoa, yeah! This is serious. This is serious. Baba Ish is so dangerous ó gbóná fẹlifẹli evil evilous it's so devilous, it's so dangerous this is serious baba esu is so dangerous ó gbóná fẹlifẹli evil evilous it's so evil evilous it's so dangerous. ní o mọ̀yàn ní o wojú ìyá èèyàn ìgboro ti mọ̀ enemies ti kọ̀ ọ̀jọ̀gbọ̀n àwọn kan wà ẹgbàá náà fi ń nàyàn àwa akeke la ma fi ta wọn iṣẹ́ tó rí fi ràn wá ní ká jà fẹ́yàn kádàrá ẹlẹ́dàá ò ṣe jiyàn orí ni orí la fi ń láwo orí ni bówù yìí kẹ́dí babaláwo àwa tẹ̀rọ pàní gala fún yín lówó ẹni tẹ̀rọ pé kò lè pàgọ́ lọ́dọ̀ olówó àtún ti àti dọ̀ kò sọ̀rọ̀ mọ́. this is serious. baba esu is so dangerous. baba esu is so dangerous. so evil, so dangerous. this is serious. Baba Eshu is so dangerous. Ogbono feli feli, oh evilous. It's so evil, it's so It's so dangerous. This is serious.